وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أتكفوا نوبة ọlọ́run bá tí ó ti wá ní mùsùlùmí ẹni tí yóò jẹ́ ọmọ súnà nàbì sallallahu alayhi wa sallam ọlọ́run bá tó ṣe wá ní alimuslimu almutamassiku bi sunnati nabiyyi sallallahu alayhi wa sallam ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí tí ó gbá súnà nàbì sallallahu alayhi wa sallam iná ní àdúpẹ́ fún àwọn abẹ́ lọ́wọ́ àlékún àgbọ́yé súnà kọlọ́ọ̀bà lè kíra kọ́ máa jogún ẹ̀ fún wa àlékún fẹsẹ̀ nílẹ̀ lórí súnà abẹ́lọ́ọ̀bà lè kíra kọ́lọ́ọ̀bà kọ́ máa jogún ẹ̀ fún wa. àwọn eléyìí tí a ti gbọ́yé nínú súnà abẹ́lọ́ọ̀bà kọ́lọ́ọ̀dé kí a lè máa rí tẹ̀lé kọ́lọ́ọ̀dé a lè máa rí lò gbogbo àwọn ilé tá a ti ń rí ṣe náà nínú súnà abẹ́lọ́ọ̀bà lè kíra kọ́lọ́ọ̀gbà ní àyíká dà fún wa àwọn ilé tí a ti máa rí ṣe nínú súnà abẹ́lẹ́ ọba àdìkìlá kò fi ràn wá lọ́rùn ọlọ́run ọba kó jẹ́ kí a lè máa rí ṣe ọ̀làlá ilaha illallah. bákan náà abẹ́lẹ́ fún gbogbo àwọn tí wọ́n àti ìmọ̀ pàtàkì súnà tí wọ́n àti ìmọ̀ ike súnà lọ́nà tí wọ́n àti ìmọ̀ ike islam ò lè ṣeé ṣe láì ṣe súnà islam ò lè ṣeé ṣe láì tẹ̀lé súnà gbogbo àwọn tí wọ́n àti ìgbàgbọ́ yìí súnà bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọba àdìkìlá kọ́ bá fi súnà yìí wọn ọ̀làlá ilaha illallah àwọn abẹ́lẹ́ wọn kó pa wá lórí súnà kó sì jẹ́ kí ari súnà náà lọ mú ọlọ́kọ̀ kó jẹ́ ká mú wá bá wọn lọ́jọ́ gbẹdẹ ẹ̀yàmà ọ̀nà la ilaha illallah. ajẹ́rìí pé kò sí ẹnìkan kan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfẹ́ ọlọ́wọ́n ọba nìkan ṣoṣo ajẹ́rìí pé kò tọ́ láti mú orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba ajẹ́rìí pé kò tọ́ láti mú orogún fún ọlọ́wọ́n ọba. la malakun muqarrab wala nabiyyun mursal ajẹ́rìí pé kò tọ́ láti mú àwọn màláíkà ní orogún fún ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kò tọ́ láti mú àwọn ànábì ọlọ́run ọba lórogún fún ọlọ́run ọba èsì tọ́ láti mú ìkankan nínú àwọn ẹ̀dá lórogún fún ọlọ́run ọba bákan náà ni ajẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ni òjì sí ọlọ́run ọba ni ẹni tọ́lọ́run ọba àdékẹ́lára bil huda wa dinil haqq ọlọ́run ọba àdékẹ́lára pẹ̀lú mọ̀nà àtẹ̀sìn òdodo. ليظهره على الدين كله وكفى بالله شهيدا láti lè bá a fi ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam fi borí gbogbo àwọn ẹ̀sìn yòókù pátá tí ń bẹ tó jẹ́ sí tọ́lọ́wọ́n bá àdìsẹ́lẹ̀ ìyẹnu sí. gbogbo àwọn ẹ̀sìn yòókù tí ń bẹ tí àwọn táwọn èèyàn tó fi ń ti àwọn anábì ọlọ́wọ́n bá gẹ́gẹ́ bí ẹ̀sìn yahudiya àtẹ̀sìn nàkọ̀rọ̀níyà àtẹ̀sìn àtàwọn ẹ̀sìn yòókù náà tí wọ́n fi ti àwọn anábì ọlọ́wọ́n bá ọlọ́run bá lè gbé láti islam rán nàbí láti fi borí gbogbo àwọn ẹ̀sìn ọ̀rọ̀ pátá. náà ànábì yìí ajẹ́rí pé balaghar risala wípé ó jẹ́ iṣẹ́ ọlọ́run bá dógóńgó balaghar risala Allah subhanahu wa ta'ala haqqal balagh ó jẹ́ iṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bó ṣe tọ́ fi hàn jẹ́ dógóńgó wa adda al-amana anabi sallallahu alayhi wa sallam ó sì pé àmánà ọlọ́run ọba tọ́lọ́ ọba àdìsẹ́lẹ̀ gbé kọ́ lọ́rùn ọ̀nà sọ́ṣà umma anabi sallallahu alayhi wa sallam sì ṣe ìkìlọ̀ fáli umma yìí anabi sallallahu alayhi wa sallam ó kì wá lọ lórí gbogbo nǹkan tó lè mú wa rí ìbímọ ọlọ́run ọba ó sì pè wá sí gbogbo nǹkan tó lè mú wa rí ìyọnu ọlọ́run ọba wa tarakana ala mahajjatin bayda anabi sallallahu alayhi wa sallam wá fi wálẹ̀ sórí ojú ọ̀nà tí ó mọ́lẹ́gbò layluha kanahariha ojú ọ̀nà tó jẹ́ sí pé òru rẹ̀ mọ́lẹ̀ bí ọ̀sán rẹ̀ náà ni tí ò sí rújú mbẹ̀. la yazigu anha illa halik ẹnìkan kan wà ní kú onígbórí kú lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam àtẹni tí ó bá parun lọ́dọ̀ ọlọ́run ọba kọ́nà ọba ìlẹ̀kẹ́ kọ́nà ìjẹ́ká parun. atọ̀rọ̀ báyìí fún àwọn aráàlú ànàbì sallallahu alaihi wasallam náà tí wọ́n ṣe islam pẹ̀lú ànàbì sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alayhi wa sallam lápapọ̀ àti gbogbo olùyẹjọ́ náà nẹ́bí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìgbéjà kìyàmà lẹ́yìn náà kí ẹ̀yàn máa yà wá lọ́kùnrin àti lóbìnrin pẹ̀lú kíkí Islam eléyìí tó ń túmọ̀ sí pé àlàáfíà ọlọ́run ọba àti ìkẹ́ ọlọ́run ọba àti orí ajẹ́jẹ́ tọ́ ọlọ́run ọba kó máa bẹ́ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. náà gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe wípé a máa yanjú àwọn ìrújú tí àwọn onírújú tó bá ń tàka nípa ẹ̀sìn Islam ìrújú tí àwọn onírújú tó ń fira wọn sí súnà tó ń fira wọn sí sídi súnà tí wọn dẹ̀ kí ń ṣe ahlu sunnati wal jama'a ìrújú tí wọ́n ń tàka nípa súnà nàbì sallallahu alayhi wa sallam nípa ẹ̀sìn ọlọ́wọ́n àtàdéhùn wípé a máa yanjú àwọn àrùjú náà lìyáhìá àlìyáhìlíkà man halaka an bayyina wà yáhìá man hayya an bayyina kí gbogbo ẹni tí yóò bá mánà kí wọ́n lè mánà lórí ìmọ̀ àmọ̀dájú gbogbo ẹni tí yóò bá dẹ̀ sọnù káwọn náà lè sọnù lórí ìmọ̀ àmọ̀dájú ntọ́pa ni ta fi gbé ojúṣe láti máa ṣàlàyé àwọn àrújú tí àwọn yẹn bá ń tàka nípa súnà nàbì sallallahu alaihi wasallam tàbí gbé ojúṣe ìkọrùn. àti pé agbèrè láti máa ṣeré báyìí zabban عن دين الله سبحانه وتعالى وسنة النبي صلى الله عليه وسلم وغيرة لله سبحانه هل تلي باي لكما في دابو بو اسم الله àti ìlànà nabi sallallahu alayhi wa sallam àti láti máa jowú láti máa jowú fọlọ́wọ́n ọba àti láti máa jowú fẹsẹ̀ ọlọ́wọ́n ọba. وغيرة ودفعا لحلم الله سبحانه وتعالى المنيع àti láti máa dáàbò bo ọgbà ọlọ́wọ́n ọba láti máa dáàbò bo àwọn àlá ọlọ́run ọba eléyìí tí ò fẹ́ kí àbùkù tàbí yẹn lẹ́ni tí a ń bẹ lọ́wọ́ ọba kọ́lọ́mbà àdìkẹ́lá tí ó máa ṣe kán lọ́wọ́ fún wa láti máa láti máa rí àwọn sẹ́wọ̀n yìí ṣe adẹ́nbẹ́ lọ́wọ́ bá fi ọlọ́wọ́ kó gbà ní àìbáàdà fún wa lálá ìlàhà illallah. náà eléyìí tí a gbèrò láti yanjú lásìkò yìí òun náà ni tí a fi àkọlé rẹ̀ ní ta'atul ulama wattiba'uhum fi mizan al-kitabi was-sunnah títẹ̀lé àwọn àfà ìmọ̀ tẹ̀lé àwọn àfà nínú òṣùwọ̀n tẹ́ra ọlọ́run ọba àti sunna nabi sallallahu alayhi wa sallam ìyẹn ni pé ìhàwó ni tẹ́ra ọlọ́run ọba àti sunna nabi sallallahu alayhi ìhàwó ni wọ́n kọ sí ìmọ̀ tẹ̀lé àwọn àfà ipò wo ni wọ́n gbé títẹ̀lé àwọn àfa ipò wo ni wọ́n gbé sí. ǹjẹ́ alukur'an àti sunna ǹjẹ́ wọ́n fi gbà láyé ilẹ̀ fún wa láti máa tẹ̀lé àwọn àfa lórí ọ̀rọ̀ ìsìn wa àbí àti kìtàbù àti sunna wọn fi ìgbà láyé ilẹ̀ fún wa láti máa tẹ̀lé wọn. torí pé lórí àgbọ̀yé tí a sọ yìí ní àwùjọ tí àwa wà méjì làwọn èèyàn pín sí a rí àwọn onísúnnà àwọn tó jẹ́ sí pé wọ́n wà lórí súnnà eléyìí tó lálàáfíà àwọn gbà wípé nínú ẹ̀sìn wa lọ́wà tí a máa tẹ̀lé àwọn àfà wípé àìtẹ̀lé àwọn àfà ìsìnà ni gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ sí ẹ̀sìn ẹyẹ jẹ́ ọlọ́run bá àdìsẹ́ láti fẹ́ràn nẹ́bí sallallahu alaihi wasallam àti kúrò ní bẹ́ẹ̀ kó máa tẹ̀lé àwọn àfà tí wọ́n jẹ́ àwọn àfà ẹ̀sìn àwọn àfáà tó ń jẹ́ àwọn àfáà tó ń nà àwọn tó yẹ sí pé wọ́n kọ́ ẹ̀kọ́ àṣírà ọlọ́run ọba àti súnà Nabi sallallahu alaihi wasallam wọ́n ti gbàgbọ́ yí ẹ̀ níbàámu sí bí àwọn sálàfù umma ìjọba ti gbọ́ yí láti ń lò al-ulama al-amilun ar-rabbaniyun alladhina ta'allamu kitab وسنة النبي صلى الله عليه وسلم حسب فعل حسب فهم سلف الأمة ويعملون بها àwọn tó yẹ sí pé wọ́n kọ́ sí ọlọ́run bá wọ́n kọ́ súnà Nabi sallallahu alaihi wasallam níbàámu pẹ̀lú àgbóyè àwọn sálà tẹ́lẹ̀ ń ṣiṣẹ́ tọ̀ àwọn tí a gbà lérò pẹ̀lú àwọn afá tí à ń sọ lélẹ̀ sọ àwọn kan nínú àwọn àwọn èèyàn láwùjọ wa ìtí àpè tí a ní wọ́n wà lórí aqidatu ahli sunnati wal jama'a kan wà lórí manhaju ahli sunnati wal jama'a ya'taqiduna i'tiqadan jaziman anna ta'ata al-ulama wa ittiba'ahum wajibun àwọn gbà yí pé ìtẹ̀láwọn afa ọ̀ràn yẹn ni nínú ẹ̀sìn ọlọ́run pẹ̀lú àwọn àdílà tó fún nínú tẹ́rọ ọlọ́run àti sunna nabi sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn ẹ̀rí tó wá fún nínú kíra ọlọ́wọ́ bá àti nínú sunna nabi sallallahu alayhi wa sallam. àwọn kejì làwọn tó yẹ sí pé àwọn àdìyà bu sunna àdìyà wù ẹ̀lì àwọn tó ń pera wọn ní onísunna àwọn tó ń pera wọn lólùmọ̀ tó sì jẹ́ sí pé sunna àti ìmọ̀ ó bọ́pá bọ́sẹ̀ kú lára wọn tó yẹ sí pé sunna ọmọ wọn rí ìmọ̀ náà jìnà sí wọn gédégédé àwọn wọ̀nyí àwọn ni wọ́n gbà yí pé àwọn nìkan ló ní súnà láwùjọ ká wà yìí kódà gbogbo èèyàn yòókù tí ò bá ti lè ṣe lára wọn kò sí bó ti lè máa ṣe súnà tó káàkiri yẹn tí ò bá ti lè ṣe lára wọn káàkiri yẹn kò sí gbogbo súnà tó bá lè sọ tọ́ba wù kó máa ṣe. wọn sì ní apá kankan kò sí apá kankan ní gbogbo ìlú ìbò tó tóbi tó yàtọ̀ fún apá àwọn onáni Muhammad bin Ali Jabata òun nìkan ní apá súnà ní gbogbo ìlú ìbò tó tóbi tó yìí tó àwọn wọ̀nyí àwọn gbà yìí pé àwọn àwọn èèyàn àwọn ni ìyẹn afa àti mọ̀tò dáa pàṣíwájú yẹn Muhammad bin Ali Jabata àwọn wọ̀nyí kọ̀wárì jù wọn àwọn gbà yìí pé èèwọ̀ ni àti ń tẹ̀lé afa fẹ́ẹ́rì tó ń bá tẹnu mọ́ yìí tẹ̀lé afa o àti ń tẹ̀lé afa o àyè tẹ̀lé afa subhanallah alẹ́bí lọ́lọ́ ní ká tẹ̀lé alẹ́bí lámà tẹ̀lé subhanallah a máa wọ mẹ́rin kírétì ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn bọ̀dà láti wọ̀nyí àwọn àánú wọ̀nyí àtàwọn síkọ̀rọ̀ wọ̀nyí látẹ̀yìn ẹbí lẹ́nu pàǹdẹ̀ lọ́wọ́ bá yìí tẹ́lá kó fi ahọ́n wa lé ojú ọ̀nà lọ́wọ́ bá kọ́lọ́ bá yìí tẹ́lá kó fi ahọ́n wa lé ntọ́jú ọlọ́wọ́ bá nínú kọ́lọ́ bá yìí tẹ́lá kó má jẹ́ ká lè sọ nǹkan tí ọlọ́wọ́ bá yìí rẹ̀ ẹnu sí adẹ́ǹdẹ́ lọ́wọ́ bá fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa náà àtàwọn tí ó padà máa gbọ́ wa kí kọ́lọ́ bá yìí tẹ́lá bá sọ ọkàn wọn sọ́nà láti lè gbàgbọ́ yìí ntọ́jú ọlọ́run ọba àti ànábì sallallahu alaihi wasallam ntọ́jú wọn nínú. náà àti a bá wo àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí á rí pé gbogbo àwọn onísúnnà pátá wọ́n jẹ́ onísúnnà gidi tí wọ́n fi ń fi àwọn kan wá rí ìta sọ yìí lọ́gbà yìí pé ọ̀ràn yẹn ni káṣílá nàbì sallallahu alaihi wasallam ọ̀ràn yẹn sì ni káṣílá ọlọ́run ọba ọ̀ràn yẹn ní ká máa tẹ̀lé ọlọ́run ká lè máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ á lè gbàgbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run ọba àti lè gbàgbọ́ yé nǹkan tánàbì sallallahu alaihi wasallam tó ń pè wá sí àlórí ọlọ́run ọba tẹ̀lé àlórí ànábì sallallahu alaihi wasallam tẹ̀lé sí kì bá ti rí pé àbá ń tẹ̀lé nǹkan tí àwọn àfa tí wọ́n ń júwe ọlọ́run ọba tó ń sàlàyé ọlọ́run ọba àti sunnah ànábì sallallahu alaihi wasallam tí ìbá ti fábà ń tẹ̀lé ààrẹ ilé ọlọ́run bàtà lẹ́bi sallallahu alaihi wasallam ààrẹ ní ọ̀tẹ̀lé. náà síwájú kí a tó wá lọ síbi àwọn àlàyé nífọ̀síwẹ́wẹ́ lórí masala yìí àfẹ́jì kí a gbàgbọ́ yé pípé ọlọ́run bá àdìsí ọlá nínú súnà rẹ̀ òun náà ni pé méjì ló pín àwọn èèyàn sí ọlọ́run balikẹ́lá ó pín àwọn èèyàn sí méjì ní abala ìmà méjì làwọn èèyàn pín sí alẹ́bínà ya'lamun wàlẹ́bínà la ya'lamun àwọn kan olùmọ̀ ni wọ́n àwọn tí wọ́n mọ̀ àwọn kan jẹ́ olùmọ̀ àtàwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan tí wọ́n mọ̀ méjì yìí ni àwọn èèyàn pín sí náà báwọn yẹn tó wá pín sí méjì yìí ọlọ́run ọba àdìsẹ́ra wá gbé ojúṣe ẹnìkọ̀ọ̀kan ọlọ́run ọba àdìsẹ́ra gbé kọ́ lọ́rùn ojúṣe àwọn olùmọ̀ ọlọ́run ọba àdìsẹ́ra làbọ̀ wọn lọ́rùn pé àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí lọ́ọ̀rán yẹn ti yín tẹ̀gbọ́dọ̀ máa ṣe fọ́lọ́run ọba tẹ̀gbọ́dọ̀ máa ṣe fẹ́sìn ọlọ́run ọba àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí àwọn tó ti já láyìí mọ̀ náà ọlọ́run ọba àdìsẹ́ra gbé ojúṣe àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí ojúṣe tí yín àti ẹgbọ̀dọ̀ máa ṣe nínú ẹ̀sìn ọlọ́run ọba kó wá lọ́wọ́ gbọ́dọ̀ máa tẹ̀lé ojúṣe ẹ̀ tó bá fẹ́ báyìí lọ́nà ọlọ́run ọba àdìsẹ́ lápàdé nítorí ẹ̀ olóòtú jẹ́ pé insha Allah ta'ala nínú nǹkan tí ìjókòó yìí tó máa mójútó òun náà ní kí lójúṣe àwọn àfà kí lójúṣe àwọn tí òfin lára àwọn nǹkan tí a máa mójútó nínú ìjókòó yìí nìyẹn pẹ̀lú ògbọ́n ọba tàdé fẹ́ tàdé gbé láti ṣàlàyé ẹ̀ àmọ́ tí wájú ká tó ṣàlàyé yẹn akọ́gbọ́dọ̀ ṣàlàyé nǹkan kan ṣe ní ìmà àtàwọn àti nǹkan kan ṣe ní àwọn olùmọ̀ láti mọ bí nǹkan tí a fẹ́ ṣàlàyé yìí bó ṣe pàtàkì tó òun láti mọ ìwọ̀ tí ń bẹ fún ìmà ìmà àti àwọn olùmọ̀ pépé tá a bá mọ nǹkan tí ń bẹ ìwọ̀ tí ń bẹ fún ìmà ipò sí àti ipò tí ọlọ́run bá ní kí láti àní gbàgbọ́ yìí nǹkan tá à ń sọ yìí nǹkan téèyàn bá mọ pàtàkì ẹ̀ nǹkan téèyàn bá mọ po ẹ̀ ọwọ́ tẹ́lẹ̀ ọwọ́ tàbí tàbí ọwọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lèèyàn máa fi mú àmọ́ nǹkan téèyàn bá mọ pàtàkì ẹ̀ téèyàn bá mọ ipò ẹ̀ lèèyàn máa fọwọ́ tó ṣe kíni ọwọ́ pàtàkì mú lèèyàn máa ń kàkùn. al-ilmu wa ma adrakum ìmọ̀ àti pé kí wàlúùlẹ̀mọ́ wà má àdúrákùn mánilẹ̀ ìlẹ̀mọ́. bákan náà àwọn olùmọ̀ àti pé kí là ń pè láwọn olùmọ̀ gan-an báwo la ti fẹ́ mọ nǹkan tó ń pè ní àwọn olùmọ̀. náà ìmọ̀ nǹkan kan tó ní ọlá púpọ̀ gidi gan ni lọ́dọ̀ ọlọ́run ọba. ìmọ̀ ńlọ́lá débi wípé ọlọ́run ọba ọba àlejò ọlá ó lòyìn ara rẹ̀ pẹ̀lú mà. àwọn ẹ̀dẹ̀ ti mà nínú àkídàtu ahli sunnati wal jama'a nífi ọlọ́wọ́ bá gbogbo ìròyìn tó náà bá di tẹ́lá bá fi ròyìn rẹ̀ ìròyìn tó pé ni tí ò sí àbùkù kankan nínú ròyìn yẹn. sọ̀rọ̀ látara báyìí ibi tí ìmọ̀ ibi tó lọ́ládé ibi tí ìmọ̀ ibi tó pàtàkì dé lọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá di tẹ́lá ròyìn rẹ̀ pẹ̀lú mà ọlọ́wọ́ bá di tẹ́lá fẹ̀rẹ̀ ní alim bẹ́ẹ̀ lọ́wọ́ bá di tẹ́lá fẹ̀rẹ̀ ní alam alalim lọ́wọ́ bá alalam ni orúkọ méjèèjì yìí ó wá láti di al-ilmu ó wá di ìmọ̀ so lára orúkọ méjèèjì lára alim àti alam sifatul ilmi bẹ́ẹ̀ ìròyìn mọ́ bẹ́ẹ̀ ìtumọ̀ ni pé al-alim àti al-alam ìtumọ̀ méjèèjì ni pé ọba oníbùmà lọ́lọ́wọ́n ọba ọba bẹ́ẹ̀ pé ìmọ̀ rẹ̀ bù háyà ọba tó yẹ kó nímọ̀ nípa gbogbo nǹkan tí ò sí nǹkan kan tí ọlọ́run lè kúrò nímọ̀ nípa rẹ̀ ìtumọ̀ àlímọ̀ tó àlámù ni torí pé méjèèjì yẹn wọ́n wá nínú ìṣọ̀wọ́n àlùmọ̀bálàbọ̀ fàáyìn àti fàáhàn òṣùwọ̀n méjèèjì yìí wọ́n máa ń lò fún nǹkan tó dógóńgó látara báyìí ajá sí pé ìmọ̀ ọlọ́run bá ìmọ̀ tó dógóńgó ni ìmọ̀ tó yẹ sí pé àìmọ̀ kan ọ̀fájú ẹ̀ àìmọ̀ kan ò sì ní gbẹ̀yìn ẹ̀ ọlọ́run bá lè ṣe lọ́rùn bẹ lásìkò kan kọ́ máa kò sì ní ọlọ́run bá lè ṣe lọ́rùn sì ní padà di àsìkò sì ní padà di àsìkò kan tí ò ní màmá sọlọ́run bá lè ṣe lá àìmọ̀tájú mọ ọlọ́run ọba àìnímọ̀ mọ́ òsì ní pẹ̀kún ẹ̀ ọlọ́run ọba lè fi láti nímọ̀ nípa gbogbo nǹkan yányá tòun eléyìí báyìí jẹ́ pé wá wípé àtẹ́gbẹ́ ìmọ̀ nǹkan tó ní ọlá gidi jẹ́ nǹkan tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba ní nǹkan tó pàtàkì ni òun náà nìkan ọlọ́run ọba lè ṣẹlá ó fi ìmọ̀ ìròyìn rẹ̀ bákan náà ti abáwo náà lùkọ́ àn ìgbà tó ọlọ́run ọba lè ṣẹlá ń pa nẹ́bí láti láti máa bèrè àlékún tí ọlọ́run ọba lè ṣẹlá pa láti kó bèrè àlékún lọ́dọ̀ ọlọ́run ọba وقل رب زدني علما إذا طلب بعد كلام عن النبي صلى الله عليه وسلم في يعني النبي ما جاء لهم بعد ما ذكر لهم بعد زدني علما سيعلكم مني جاء لهم بعد كلام سيعلكم مني سبحان الله الله بعد كلام مع النبي لا شيء أن يسأل الله سبحانه وتعالى الله بعد كلام مع النبي لا شيء كما جاء لهم بعد زيادة العلم عليكم أن أن قال النبي صلى الله عليه وسلم ما جاء لهم بعد كما لي معرفون ó túmọ̀ sí pé àbùkátà sí ìmọ̀ tó bù háyà yẹn ọlọ́run ọba àlejò lápọ́n ìmọ̀ débi pé a máa sọ àlékún ìmọ̀ lọ́dún ọlọ́run ọba ni. náà àwọn ẹ̀rí pọ̀ gan nínú kìtàbà àti súnà lórí ọ̀la tí ń bẹ fún ìmọ̀. eléyìí tó jẹ́ sí pé àfẹ́ gbara lásìkò láti máa yànnà láàrin ẹ̀rí yẹn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ insha Allah ta'ala tábà tún bẹ̀rẹ̀ sí máa mú àwọn ẹ̀rí wá fún àwọn láti ń bẹ fún àwọn olùmọ̀ àwọn láti ń bẹ fún ìmọ̀ náà máa ti jáde ńbẹ̀ torí pé ọ̀rọ̀ nípa ọlámà àtàwọn olùmọ̀ ó wà áwùbọ̀ mìíràn ṣáǹtì ìrọ̀bí àti nàá ó clear ju òòrùn lọ ó clear ju bí òòrùn ṣe máa ń hàn lọ níbi aago mẹ́rin ọ̀kan níbi aago méjì ọ̀kan ní àsìkò tó òun ti yọ gan-an tí wọ́n rán sí yẹn bóun ṣe máa ń clear nígbà yẹn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ lámà àtọ́ra àwọn olùmọ̀ ó clear jù bẹ́ẹ̀ lọ sọlá tàrà báyìí àwọn afáàdé ní minal mushkilat tawdih al-wadiha nínú àwọn nǹkan tó nira jù láyé òun náà ní kí ẹsẹ wá fẹ́ fẹ́ máa ṣàlàyé nǹkan tó ti tó ti nǹkan tó ti yí tẹ́lẹ̀ nǹkan tó ti clear ẹ̀yin nǹkan tí ò rújú fẹ́ máa ṣàlàyé ẹ̀ so nínú àwọn nǹkan tó clear tí ò rújú òun náà ní ọlá ti ń bẹ fún ìmọ̀ àtàwọn olùmọ̀ náà nínú àwọn ọlá tí wọ́n ń bẹ fún àwọn olùmọ̀ nítorí àsìkò qui a balancé سورة البقرة sur le Bakara. في tiens, on آدم عليه السلام Si on a dit وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون gbàtọ́ náà bá lè fẹ́ lákọ́fẹ́ dá ànábì adam sórí ilẹ̀ ọlọ́run bá lè fẹ́ lákọ́fẹ́ àwọn màláìkà pé èmi ọlọ́run bá lè fẹ́ lákọ́fẹ́ dá àwọn ilé sórí ilẹ̀ àwọn màláìkà wọn sọ fọlọ́run bá pé á eré ọlọ́run bá tó fẹ́ dá sórí ilẹ̀ ni àwọn tó yẹ sí pé yóò máa ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́run bá fún ọmọ tẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ ọlọ́run àwa lọ yẹ kí oníkà máa lọ sórí ilẹ̀ láti lọ máa sàrélé lórí ilẹ̀ torí pé àwa jẹ́ jẹ́ pé a máa ń sàkọmọ́kùn yẹn lọ́wọ́ bá a máa ń yìn yẹn a máa ń so ọlọ́wọ́ bá adékèrè máa ń dáhùn lóhùn pé èmi ọlọ́wọ́ bá ní mo nímọ̀ nípa nǹkan ẹ̀ nímọ̀ nípa rẹ̀ èmi ọlọ́wọ́ adékèrè mo nímọ̀ nípa ẹ̀ ni o salam ọlọ́wọ́ bá وعلم آدم الأسماء كلها ọlọ́run bá lè ṣẹlá kọ́ ànábì ádámà ní orúkọ gbogbo nǹkan ọlọ́run bá lè ṣẹlá fi ìmọ̀ gbogbo orúkọ gbogbo nǹkan ọlọ́run bá lè ṣẹlá fi mọ̀ ànábì ádámà alayhi salam. bàtà ọlọ́run bá lè ṣẹlá kọ́ ànábì ádámà ní màtá tó fi orúkọ gbogbo nǹkan màtá thumma a'radahum 'ala al-mala'ika gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn nǹkan yìí ọlọ́run bá dìkẹ́ wa kó wá sọ́dọ̀ àwọn màláíkà ọlọ́run ní àbí wúlé bí asùnmá ìhà òlà yín tuntun sọ̀dùkì ọlọ́run bá ní ẹ̀yin màláíkà ẹ máa fún mi nírò ẹ máa sọ fún mi báyìí kí lórúkọ àwọn nǹkan wọ̀nyí tó bá jẹ́ sí pé òdodo lẹ́ ń sọ wípé ẹ̀yin lọ́tọ́ kẹ́ ẹ máa gbé orí ilẹ̀ ẹ̀yin lọ́tọ́ kẹ́ ẹ járo lé lórí ilẹ̀ ju àwọn tí mo fẹ́ jáde lọ kí lórúkọ àwọn nǹkan wọ̀nyí àwọn mọ̀lẹ́kà lọ sí kọ́ọ̀lù subhanaka la ilma lana illa ma 'allamtana wọ́n ní mímọ́ ni fún ìrìn ọlọ́wọ́n bá ọkọ̀ ọlọ́wọ́n bá mọ́ wọ́n sọ fọ́lọ́wọ́n bá pé la ilma lana illa ma 'allamtana kò sí ìmọ̀ fún wa yàtọ̀ fún nǹkan tí ọlọ́wọ́n bá àdìsẹ́lá mọ̀ wa ọlọ́wọ́n wo nímọ̀ ìwọ ló nímọ̀ nípa gbogbo àlámọ̀rí àwọn ẹ̀dá rẹ̀ alhakim ìwọ lọ́ba tó ti dẹ́ sí pé gbogbo nǹkan tó bá ti pátápátá ló máa bá làákà yìí mọ́ ni gbogbo nǹkan tó bá ti pátápátá ọgbọ́n máa ń wà ń bẹ̀ tó ní ọgbọ́n àtòyé tó kún rẹ́rẹ́ lórí gbogbo nǹkan tó bá ṣe. ṣùgbọ́n látara báyìí ọlọ́run bá àdìsẹ́ lá sọ fún anábì ádámà kó máa fún wọn ní ìrò kó máa sọ orúkọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn nígbà tí ọlọ́run bá lè kíra pélé hàn wọ́n tán ọlọ́run bá lè kíra pa àwọn màláìka láti láti forí balẹ̀ fún ànábì ádámà ta'ziman lahu wa ta'ziman lil ilmi alladhi 'indahu wa takriman lahu ọlọ́run bá lè kíra pa àwọn màláìka láti pé eléyìí ti jù yín lọ báyìí ọ̀gá yín eléyìí ọyẹ forí balẹ̀ fún látara pé ọlọ́run bá lè kíra pa ànábì àwọn màláìka láti láti forí balẹ̀ fún àmẹ́lì ádámà tọ́nà ọba àlùkí ládá ṣe ju wọn lẹ́kìn ṣe ju wọn lọ́nà ọba àlùkí láti dá subhanallah níta fẹ́fà ló ń bì ní pé ẹ wu àtàrà àmà ẹ wu ipò tọ́nà ọba àlùkí láti gbé àwọn olùmọ̀ sí subhanallah nítorí ìmà àti nítorí ìmọ̀ tí ń bẹ lára àmẹ́lì ádámà lọ́nà ọba àlùkí láti gbọ́lá fún lórí àwọn màláíkà lọ́nà ọba àlùkí láti gbé àjùlọ ipò àwọn olùmọ̀lọ́dọ̀ náà bá pé àtọ́nà ọba àdékẹ́lá máa ṣàgbéga fún yàn nítorí mà ẹwà àwọn màláìkà tó jẹ́ sí pé wọ́n nípò lọ́dọ̀ náà bá gan wọ́n súnmọ́ náà bá gan tó yẹ sí láyà ìtúnà lọ àmáwáhù wọ̀nyẹn fa ilé náà mẹ́rù àwọn tí wọ́n ti ń ṣe lọ́wọ́n bá gbogbo nǹkan tọ́nà ọba àdékẹ́lá bá pa wọ́n láfẹ̀ẹ́ wọ́n ti ń japa rẹ̀ gbogbo bákan náà wọ́n àdẹ̀kí ń ṣe ọlọ́wọ́n bá báwọn màláíkà ti má ṣe súnmọ́ náà bá tó yìí má ṣe jẹ́ ní ètò yìí má ṣe má ṣe ìbáàdà tó yìí tó ń ti bẹ́ẹ̀ nítorí ìmọ̀ ọlọ́run bá lẹ́kẹ́ láti gbọ́lá fún ànábì ádámù àlẹ́ sọ́dáàbò sọ́dáàbò lórí wọn. eléyìí báyìí kódà ká bá rí ẹ̀rí mi máa ń lọ́ọ̀kọ̀ án fẹ́ẹ́fẹ́ẹ́rì ní kọ́bájúfẹ́ẹ́rì ní kàní bẹ́ẹ̀ náà lọ́ọ̀kọ̀ án eléyìí náà tó fún wọn láti kó ńláńlá tọ́lọ́ bá lẹ́kẹ́ láti dé àwọn olùmọ̀sí subhanallah látara báyìí ọlọ́run bá lè fẹ́lá ó pọ́n àwọn olùmọ̀lé púpọ̀ ó sì gbé wọn sí ipò tó ga ọ̀ràn yẹn sì ni ká máa sàpẹ́lẹ́ fẹ́ni tọ́lọ́run bá lè fẹ́lá bá sàpẹ́lẹ́ fún àgbúdọ̀ yẹpẹrẹ ntọ́lọ́run bá lè fẹ́lá bá pọ́nlé bẹ́ẹ̀ la àgbúdọ̀ pọ́nlé ntọ́lọ́run bá lè fẹ́lá bá yẹpẹrẹ subhanallah ṣe látara báyìí ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ni fún wa ká máa sàpẹ́lẹ́ àwọn àfa wàhíbù man ahabbahu Allahu subhanahu wa ta'ala ká máa nífẹ̀ẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run bá ká sì máa nífẹ̀ẹ́ ẹni tọ́lọ́run bá lè kíra nífẹ̀ẹ́ báwo láti máa kọ́ lọ́run bá lè kíra nífẹ̀ẹ́ yẹn kan àyè báwo láti máa kọ́ lọ́run bá lè kàwé ẹni yẹn kan náà kánà nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run bá ní in kuntum tuhibbuna Allaha fattabi'un ìlànà ìsọ fún wa pé kóòlù ìlànà ìmọ̀ sọ fún wa ìdúmọ̀ rẹ̀ pé in kuntum tuhibbuna Allaha wáyé pé ẹ fẹ́ràn ọlọ́run ọba ìlànà ìyẹn máa tẹ̀lé subhanallah yuhibbukum Allah gbogbo ẹnikẹ́ni tí bá ti wá ń tẹ̀lé ànábì ọlọ́run bá àlejò náà máa nífẹ̀ẹ́ rẹ̀ náà ó túmọ̀ sí pé ìnífẹ̀ ìtẹ̀lé ànábì ló di ká mọ̀ pé nífẹ̀ẹ́ ọlọ́run bá tẹ́ ẹ bá ti wá ń tẹ̀lé ànábì náà ló di kọ́ ọlọ́run bá àlejò náà máa nífẹ̀ẹ́ yẹn náà tuta bàtà mi ẹnitọ́ náà ba àlejò náà nífẹ̀ẹ́ àtẹnití nífẹ̀ẹ́ náà ba àrùkí tẹ̀lé lánàá nàbì sallallahu alaihi wasallam pírípé in kuntum tuhibbuna Allaha fattabi'un yuhibbukum Allah subhanallah ṣùgbọ́n tàrà báyìí àwọn àfa ọlọ́run bá nífẹ̀ẹ́ wọn púpọ̀ ọlọ́run bá pọ́n wọn lé ọlọ́run bá dẹ́sẹ̀ gbé wọn sí pèsè ọ̀gá àgbọ̀dọ̀ jẹ pẹrẹ wọn. nà ẹ̀rí alákọ̀ọ́kọ́ ni nínú Suratul Baqara yìí náà tabatọ̀lọ̀ wo ẹ̀rí mi ní ayé anabi Ismail tán pè ní Samuel wọ́n pè ní Samuel wọ́n pè ní Ismail orúkọ Yahudi ni ní òyìnbó wọ́n pè ní Samuel wọ́n pè ní Samuel anabi àwọn ọmọ bàánú Israel àlọ́bà wọn làwọn fẹ́ ṣàpèjọ ọ̀nà náà wà wípé àwọn tí àwọn èèyàn kan tí wọn ti ń sẹni ọlọ́run bá wọn ti yẹpẹrẹ àwọn wọn lé àwọn kúndú àwọn wọn lé àwọn kò ní ọ̀dọ̀ àwọn ọmọ àwọn àwọn fẹ́ ṣàpèjọ ọ̀nà náà wà ẹ̀kọ́ pọ̀ nínú àyà yẹn wọn ní ibà lana malikan nọkọ́ọ̀tì fi sabilillah qala hal ataytum in kutiba alaykum al-qitalu alla tuqatilu bí táwọn fẹ́ lò tó jẹ́ wájú ṣáhìd òun náà ní pé nígbà tí ànábì wọn bá wọn bẹ lọ́wọ́ bá tán ànábì wọn lọ fún wọn ní ìròpé inna Allaha qad ba'atha lakum Taluta malika ọlọ́wọ́n bá lè fi gbé kọ́ọ̀lù kìdìdé fún yín gẹ́gẹ́ bí olórí gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí aṣíwájú gẹ́gẹ́ sí pé ẹ fi jihad lábẹ́ àti ààrẹ ẹ fi rí ká ju lọ sí jihad ẹ fi jihad lábẹ́ àti ààrẹ àwọn Yahudi wọn sọ àwọn ọmọ bàánú sọ anna yakunu lahu almulku alayna báwo lẹni yìí ṣe fẹ́ ní ọlá lé wa lórí báwo lẹni yìí ṣe fẹ́ já síwájú lé wa lórí bó lè fẹ́ máa jọ̀gá wa wa nahnu ahaqqu bilmulki minhu àwa gan ti la lẹ́tọ̀ọ́ sí ká jẹ́ olórí kólórí jáde nínú wa jẹ́ nìyí lọ. Hmm? ara wọn náà ni o àmọ́ nítorí pé kọlù kò jáde nídìílé àwọn lọ́balọ́ba kò sì jáde nídìílé àwọn àlẹ́bí ọlọ́wọ́ba torí pé àwọn àwọn bàbá ìsọ̀rọ̀ yìí láti ní àwọn ìdílé kan tó yẹ pé nínú wọn làwọn àmẹ́jọ náà bá ti máa ń jáde nínú wọn làwọn ọlọ́ba lọ́ba ti máa ń jáde kọ́ọ̀lù sọ jáde ní ìdílé méjèèjì. wọn bá kan náà wà láwọn yóò tàtà àìsà mìíràn náà bákan náà kò tún wá ní owó olùsí ní owó mìíràn ní dalọ́wọ́ gbogbo àwọn kàràkiri àti ẹ̀ kó fi jẹ lórí kó fi jọba lé wa lórí kò sí lára dájúdájú ọlọ́run ọba òun ló sa sọ́ọ́lù sílẹ̀ sàlẹ̀ lórí wàzádàbù bákọ́tán ìlẹ́yìn wàjísìn kí lọ́lọ́run bá àdékẹ́lá fi yẹn kọ́lù lójú ní kọjáde ní ilé ànábì ọlọ́run bá kọjáde ní ilé àwọn lọ́ba lọ́ba kò fún lówó lọ́wọ́ kí lọ́lọ́run bá fi yàn kí lọ́lọ́run bá fi yàn wàzádàbù bákọ́tán ìlẹ́yìn wàjísìn ìmọ̀ subhanallah kìrìtẹ́rì àtọ́nà bá àdékẹ́lá fi yàn kọ́lù ó fi yàn kọ́lù fi sàlẹ̀ sàlámà bàmí ìsọ̀yìnlá lórí ni kí ni o àlẹ́ ìlmọ̀ nítorí pé nǹkan táfẹ́ ṣe yìí ogun táfẹ́ jà yìí ó bùkátà mà ẹni tí ó bá ṣáájú ogun ẹni tí ó bá máa ṣáṣíwájú ọgbọ̀dọ̀ nímà torí pé níbi ogun ó láwọn tẹ́ gbọ́dọ̀ pa ó láwọn tẹ́ gbọ́dọ̀ pa ó ní tẹ́ gbọ́dọ̀ ṣe ó ní tẹ́ gbọ́dọ̀ ṣe ó ní jí tẹ́ gbọ́dọ̀ kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n sẹ́ni tí ó ní ìmọ̀ nípa àwọn ọ̀pọ̀ tí wẹ́wẹ́ rẹ̀ bákan náà kó láwọn ogun gẹ́gẹ́ nídìí ẹ̀kọ́ tabafẹ́ jagun tájẹgà ó nídìí mọ̀ kò sẹ́ni gẹ́gẹ́ tí ó ní ìmọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí káàkiri ní tẹ́ lọ́wọ́ bá ní fipá fẹ́ sin lọ́wọ́ bá jàwó olùmọ̀ lọ tí lọ́wọ́ bá lè fi bákan náà ṣe kún kàtà bẹ́ẹ̀ ṣe ó bu káàkà agbára ọlọ́run bá yìí fúnra fún ọ́ọ́lù tó lágbára ju gbogbo wọn lọ. alábi alábi wọn sọ fún wa pé nǹkan méjì lọ náà bá yìí fúnra fi nìyà àkọ́kọ́ ni kéde ilé má jì í lọ ó tún lágbára jì í lọ nítorí fẹ́ ṣe bùkátà mọ̀ ó bùkátà agbára. tẹ̀lé ìbáyìí náà dẹ̀ lílu ni wípé ọlọ́run bá yìí fúnra yíyàn fáwọn ọmọ bàmí ìfọ̀ ìlà pẹ̀lú kéde pẹ̀lú mọ̀ ẹ̀rù gbọ́dọ̀ bá yìí fẹ́ fún olùmọ̀lẹ́ tó subhanallah. ṣùgbọ́n kan náà tó ń túmọ̀ sí tó ń tọ́nà ọba àdékẹ́lá fi ń sọ̀rọ̀ ọlá àti àwọn àjùlọ tí ń bẹ fáwọn olùmọ̀ àyà kan wà nínú suratu Ali Imran àyà yìí ó ní àwọn afá máa ń pè ní ash-shahadatul kubra a'zamu shahadatin fi kitabillah ìjẹ́rìí tó tóbi jù nínú tírà Ọlọ́run ọba ṣẹ́ẹ́sì kò sí ìjẹ́rìí kankan tó tóbi tó má nínú tírà Ọlọ́run ọba àyà yìí láyà náà kí ló nítorí pé ọlọ́run ọba fún rẹ̀ ọba tó ga jù ọba tó gbangban jù ọba tó tóbi jù òun gẹ́gẹ́ fún rẹ̀ jẹ́rìí nínú àyà yìí kí lọ́wọ́ ọba yẹn fúnra wọn jẹ́rìí sí alámàrí tó ga jù nínú alámàrí tó lọ́wọ́ ọba nínú alámàrí ẹ̀sìn tó lọ́wọ́ ọba lọ́jọ́ ìrìlẹ̀ lórí ọba tó ga jù ó jẹ́rìí lórí alámàrí tó ga jù subhanallah láti fi ní shahada fi nítorí pé kílódé wọn bá ní kílájẹ́ ìwé orí tàwíṣìd yìí ló ti ga jù náà lánàá rí torí pé nítorí tàwíṣìd lọ́wọ́ bá ní kílódé ti dá sánmà sílẹ̀ nítorí tàwíṣìd lọ́wọ́ bá ní kílódé ti dá yàtọ̀ ọ̀rọ̀ nítorí tàwíṣìd lọ́wọ́ bá ní kílódé ti dá ìjẹ́nà àti iná nítorí tàwíṣìd lọ́wọ́ bá ní kílódé ti pín àwọn èèyàn sí méjì fariqun fil janna wa fariqun fis sa'ir nítorí tàwíṣìd náà bá ní kílá ló ti jihad nítorí tàwíìdì ni tàwíìdì gan ọlọ́run bá àdékẹ́lá náà fún ẹ̀ tó ga jù wá bẹ́ẹ̀ yẹn lórí nínú ááyà yìí ọlọ́run bá àdékẹ́lá wá sí àpọ́nlé ńlá fún àwọn afá subhanallah ọlọ́run bá àdékẹ́lá gbé wọn sí the highest ipò lọ́dọ̀ ọlọ́run bá kí ọlọ́run bá rú ọlọ́run iṣẹ́ ìdàlọ́hu annahu la ilaha illahu والملائكة وأولو العلم قائما بالقسط. Ọlọ́run àyíkọ́lá ní ṣẹ́jìdà lọ, èmi ọlọ́run bá bá annahu la ilaha illahu pé kò sí ẹni kankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi èmi ọlọ́run ọba nìkan ṣoṣo. wal malaika ọlọ́run ọba ní bákan náà àwọn màláìkà èmi ọlọ́run ọba náà jẹ́rìí bẹ́ẹ̀ ọlọ́run ọba àlejò fi ìjẹ́rìí àwọn màláìkà tẹ̀lé ìjẹ́rìí kan bá wọn bá subhanallah ọlọ́run ọba àlejò ìjọ náà bá fún rẹ̀ jẹ́rìí lórí ọlọ́run ọba àlejò náà wá fi àwọn màláìkà níbi tí ọlọ́run bá lè fẹ́ra tó pàtàkì àwọn màláìka lè tó pé yẹ kí n bẹ fún wọn lẹ́yìn àwọn màláìka ìfẹ́ lọ́rọ̀ sọ wà olùlẹ̀ ilmi ká ìmọ̀lẹ̀ ti pọ̀ ọlọ́run bá lè fẹ́ra tó ní lẹ́yìn àwọn màláìka àwọn olùmọ̀ náà subhanallah ọlọ́run bá lè fẹ́ra fi ṣàhádà ìjẹ́rìí àwọn olùmọ̀ ó tẹ̀lé sàwọn màláìka ó tẹ̀lé sọlọ́run bá ọlọ́run bá lè fẹ́ra kó ìjẹ́rìí náà tó tó àwọn ipò tó ní bá lè fẹ́ra èèyàn gbọ́dọ̀ yẹ pẹ̀lú àwọn afá gbogbo ẹnikẹ́ni tó bá yẹ pẹ̀lú àwọn afá yóò rí bínú ọlọ́run bá torí kọ́ ọlọ́run bá ní pẹ̀lú òye pẹ̀lú wọn ọlọ́run bá fúnra yẹ ọlọ́run bá ní pẹ̀lú òkú yẹ wọn kéré subhanallah àwọn afá yìí làwọn èèyàn mí wọn wà bẹ̀rẹ̀ sí máa yẹyẹ láwùjọ tó wáyé ó sì láwọn òní sunna subhanallah ẹ àwọn afá yìí làwọn èèyàn mọ̀ wá fẹ́ náà àbùkù kan àwọn èèyàn mọ̀ wá yẹyẹ wọn subhanallah àfa àtàwọn yìí muhammadu ali jabata ṣe ẹ bá gbọ́ àwọn akéka ẹsẹ ṣe bá gbọ́ bí ṣe ń jẹ ìyá àfa sunna ibẹ̀ náà ní kí n máa fi ṣe ìmọ̀ sunna léwu ibẹ̀ subhanahu lẹni kẹrẹ ẹsẹ náà ní kí n máa yí àyà àfa o kí ló dé kí n máa ṣàgbákò fún yìí rí o ọ̀rọ̀ ló sọ ní ìsìn kò mẹ́rin wa ó sọ̀rọ̀ kò mẹ́rin wa kiri ẹ sáfà ní àfa rẹ̀ àfẹ́ ẹ̀sìn wọn bá yí báyẹn subhanallah àwọn tó náà bá lè ṣẹlẹ̀ yẹ pẹ́rẹ́ ni wọ́n sọ fún pé ìwọ́n

nítorí ẹ̀ wọ́n fi ń pe nítorí òdodo nínú ẹ̀sìn ọlọ́run ọba ní ọ̀rọ̀ wọ́n sì fi ń pèsèǹtì ọ̀rọ̀ fáwọn èèyàn jẹ́ bí òdodo fáwọn ọba kírímínà ìwà kírímínà gbáà báyìí ní irú nǹkan bẹ́ẹ̀ ìwà burúkú lélẹ̀ tí èèyàn máa ti torí àwọn èèyàn ìbẹ̀rù àwọn èèyàn kọ́ á máa pe nǹkan tó jẹ́ òdodo lọ́dọ̀ náà ọba ní ọ̀rọ̀ kó sì máa pe nǹkan tó jẹ́ irọ́ lọ́dọ̀ náà ọba lódodo subhanallah subhanallah ṣe lè báyìí ilẹ̀ yìí àwọn àfáà gidi gan so eléyìí báyìí dẹ̀ tako ìṣesí tọ́lọ́mọ bá àdìsẹ́lá àti ìròyìn tọ́lọ́mọ bá àdìsẹ́lá fi ròyìn àwọn afá torípọ́ náà bá àdìsẹ́lá jẹ́ pé yàtí láyà kọ̀ fún ìyàn láwọn màtàláì àwọn afá ò fi ń bẹ̀rù pé ìyàn kó bu àwọn ìyàn kó ti àwọn mọ́lé ìyàn kó subhanallah wọn àti ń bẹ̀rù ẹ̀ ṣé báyìí kù so àwọn ẹni tó yẹ pé ìbàlẹ̀rún risalaatillah àwọn máa mú iṣẹ́ ọlọ́run bá dógóńgó wáyà ṣáwùnà ó dẹ̀ máa páyọ̀ ọlọ́run bá wà láyà ṣáwùnà áṣídán wọn àdẹ̀ ní ṣe kíni o wọn àdẹ̀ ní pẹ̀lú ẹnì kankan yàtọ̀ fún ọlọ́run ọba subhanallah tó kí àwọn aṣọ fáwọn afá wọn ń fàyà fitna àwọn afá wọn túmọ̀ ní pé wọ́n ń bẹ̀rù wọ́n ń bẹ̀rù wàhálà lòdì kálí sòdodo wọ́n sọ pé àwọn afá yìí máa ń pé dídá àpín wọ́n máa ń pé dídá òpin lòdodo àmọ́ tó kọ́ ń bẹ̀rù fitna wọ́n bá tí wọ́n máa lé káwọn ṣàfàbùmọ́ bá yarí mọ́ wọn lọ́wọ́ àbíkẹ́ nìkan nítorí ọ̀nà tí wọ́n sọ nǹkan tó bá tẹ̀lé àwọn èèyàn mu wọ́n ti wá ń gbé nǹkan tó jẹ́ òdodo ọlọ́run bá pamọ́ so wọ́n wọ́n ń gbé òdodo táwọn náà máa gbé bíyàwó pin wọ́n ń gbé pamọ́ wọ́n wá ń gbé irọ́ hàn tó bá tẹ̀lé àwọn wọ́n wá ń sọ tó bá tẹ̀lé àwọn èèyàn mu pé bíyà pin subhanallah eléyìí láì fi hàn wá sọ́dọ̀ táwọn àfà èèyàn ti pe àwọn àfà lọ́ta ọlọ́run yẹn pé kọ́lọ́run bá àdìsí látọ̀ nínú Suratul أخرى إلا الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللائنون ọlọ́run bá ní dájúdájú àwọn tó bá ń gbé pamọ́ nǹkan tí ọlọ́run bá lè tẹ́lá sọ̀kalẹ̀ òdodo tọ́lọ́run bá lè tẹ́lá sọ̀kalẹ̀ àti ìmọ̀nà tọ́lọ́run bá lè tẹ́lá sọ̀kalẹ̀ tó bá ń gbé pamọ́ lẹ́yìn tí a ti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn nínú tíra láti ṣàlàyé ìdúdú ọlọ́run ọba àti ìmọ̀lẹ́ ọlọ́run ọba nìkílá fáwọn èèyàn nínú tíra tẹ́yìn wá ké tẹ́ ẹ̀ mọ́ tẹ́ wá ń gbé pamọ́ tẹ́ ẹ̀ jẹ́ káwọn èèyàn mọ́ tẹ́ ẹ̀ fi òdodo pamọ́ ọlọ́run ọba ní kúlẹ̀ ìtì ọlọ́run àwọn tó bá ti rà ìdílé láàánú gbọmọ lọ èmi ọlọ́run ọba gbẹgbẹ màmá làánà wọn subhanallah wọ̀nyẹ láàánú gbọmọ làánú gbogbo àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àti làánà yẹn wọ́n mọ̀ làánà wọn àwọn nítorí pé kí ni o wọ́n ń gbé òdodo ọlọ́run ọba pamọ́ nígbà èdè má bàa yíyá náhùn lè ná fẹ́fẹ́ títà lẹ́yìn tó lọ́wọ́ bá àdúgbò láti ṣàlàyé ẹ̀ yékéyéké fún àwọn èèyàn nínú tí ọlọ́run bá àwọn yìí wá ké wọ́n mọ̀ wọ́n sì ń gbé pamọ́ sùfàmù ẹwọ́ alìgẹ́sàn tí wọ́n fàjà bàtà tí fi ń ka àwọn afọ́ ọlọ́run tí fi ń ka àwọn afẹ́sìn àti ká máa sọ ìdàkejì òdodo fáwọn èèyàn ká máa pèlú òdodo ká sì máa pe òdodo ní ọ̀rọ̀ ìròyìn àwọn Yahudi tọ́lọ́run bá àdìsá ti láàánú àwọn yẹn. ọlọ́ni alladhina ataynahumul kitaba ya'rifunahu kama ya'rifuna abna'ahum wa inna fariqan minhum la yaktumuna al-haqqa wa hum ya'lamun. ọlọ́ni alladhina ataynahumul kitaba ọlọ́ni àwọn tá a fún ní tíra àwọn Yahudi àti Nasara Eh, ya'rifunahu kama na abna'ahum wọ́n mọ̀ nẹ́dùwà Muhammad pẹ̀lú àwọn àròyìn ẹ̀sìn bẹ́ẹ̀nu síra wọn tó lọ́ọ́ bàríkà ti sàlàyé fún wọn pé tánà yẹn bá dé àwọn àròyìn àwọn àròyìn tẹ́rù lára ẹni ọlọ́ọ̀ni pẹ̀lú àwọn àròyìn yẹn wọ́n mọ̀ nẹ́dì dáadáa kama ya'rifuna abna'ahum gẹ́gẹ́ bí yẹn ti máa ń mọ àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bá ti bàbá kọ̀ọ̀kan mọ̀ sọmọ rẹ̀ anábì ní ọlọ́run bá ti mọ àwọn ọmọ wọn bẹ́ẹ̀ ni wọ́n máa nẹ́bi subhanallah ya'rifunahu kama ya'rifuna abna'ahum nítorí àwọn òròyìn rẹ̀ tọ́lọ́run bá dìgbà ti sọ̀kalẹ̀ fún wọn nínú ìṣúra wọn ọlọ́ni wa inna fariqan minhum ọlọ́ni àwọn apá kan wá ń bẹ nínú àwọn ahlul kitabu yìí tí wọ́n dúró déédéé lórí ẹ̀sìn náà ọba àwọn apá kan bẹ́ẹ̀ ìròyìn anábì sọlọ́lá ọ̀sọ́lá ìjà anábì ọlọ́run bá tó rìn ilẹ̀ táwọn náà mọ̀ yẹn wọ́n máa gbé pamọ́ wọ́n fún ìjà ìlẹ̀mú lọ́dọ̀ ni wọ́n sì mọ̀ wọ́n sì mọ̀ yí pé òdodo lè dáwọn ti ń pamọ́ yìí. sùúrù ẹ̀ náà ni alìjẹ́sàn yẹn nìyẹn fi ń ka àwọn afá àti ìyẹn bá láwọn afá mọ̀ pé jíjá òpin ẹ̀ wọ́n wá ń sọ pé jíjá àpin ìtumọ̀ ẹni tó ń mọ òdodo wọ́n wá ń fi òdodo yẹn pamọ́ wọ́n wá ń fi wọ́n ń gbé ọ̀hàn fáwọn yẹn. sùúrù lè báyìí yóò mú àwọn afá ní ẹ̀tọ́ sí láàánà lọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n sọ pé ṣẹ́fìrí pé mo fẹ́ ní ká mọ iṣẹ́ àfa yìí nínú àwọn tí ń yẹ pẹ̀lú àwọn àfa jù ní. ilé báyìí sì ni mazhab àwọn kọ̀wá jù ní mazhab àwọn ọ̀gá àfa yìí náà nìkan bí kọ̀ rí jùlọ náà àwọn àwọn àwọn kọ̀wá jù náà wọ́n ní ìjáde fún àwọn àwọn sọ̀hábà nígbà táwọn náà wọn ti wọn àwọn àbàtọ yẹ lẹ́rìí kí ni ṣókùnmù illa lillah eh, subhanallah so àwọn náà máa ń bá wọn ayà wa àwọn ayà tó fi kàfàrọ Ali yẹ tó fi kàfàrọ Muawiya yẹ tó fi kàfàrọ Ibn Abbas yẹ kí ni ṣókùnmù illa lillah àwọn ja àwọn àfáàlú mọ wọn ja wọn níyà wọn wọn fojú àìgbó déédéé wo àwọn àfáàlú mọ wọn fojú àìgbó déédéé wo àwọn sọhábà ẹ̀yin yí ẹlẹ́sìn ṣe ẹ̀ níkan ṣe ẹ̀ ń bẹ̀rù ni àwọn náà rò pé àwọn sọ̀hábà ń padà fitna pé wàhálà tó dé yóò ẹsẹ̀ dúró lé lórí ni ẹ wá ń bẹ̀rẹ̀ wá ń fi yẹn sàdájọ́ ẹ wá ń yin àwọn èèyàn ẹ ń fa àwọn yẹn sàdájọ́ ní oṣù ọlọ́run bá ìjà máa kàn sínú ogun subhanallah. ṣé bí gbogbo ẹnikẹ́ni tó bá mẹ́rin ta àwọn ọkọ̀ wárìjì ṣé bá àwọn ọkọ̀ wárìjì yìí ṣé bí wọ́n wà pẹ̀lú àálì tẹ́lẹ̀ ibi tí wàhálà ti dé òní fúngbà tó ń tẹ́sìn pé àálì ń ṣojo wọ́n fi ojú kan ayé ẹgbẹ́ bí àfa jàbàtà náà ṣe máa ń fi ojú kan afá tó fi yapa wọn sínú àwọn afá òdo dédé ni wọ́n ń ṣojú ni òun fi yapa lòun lòun wá dé lòun gbé súnà lòun fọn ká subhanallah bẹ́ẹ̀ náà làwọn bàbá rẹ̀ bàbá rẹ̀ jọ̀hún àwọn kọ̀wárí bẹ́ẹ̀ náà làwọn náà fojú àìníkànṣe ẹni tí ń sojo ẹni tí èdè dúró tí èdè wọn ti wọ áyù nígbà tí àwọn èèyàn áyù àti àwọn ọmọ àwọn àwọn àna Qur'an tó ṣe báyìí hmm, wọ́n wá ní bẹ́yìn náà wà bí iná kan ṣe tábù lọ ẹjá dógógó ẹjá fi ṣíra náà bá dájọ́ láàrin wa o ṣíra náà bá ti wájú gbàgbọ́ rẹ o gbà tẹ̀lé fáwọn èèyàn àlè tí wọ́n di pé àwọn èèyàn àlè ṣé bá ní so tí àwọn èèyàn àlè àwọn àwọn kọ̀wárì ibi tó ti di pé wàhálà wọn bẹ̀rẹ̀ lélẹ̀ nítorí àsìkò àfẹsẹ̀rẹ̀ yẹn létí púpọ̀ àlẹ́kùnlé ha nǹkan tá a fẹ́ ká mú náà ni pé báwọn wọ̀nyí náà bá ti yapa báwọn ti gbọ́rọ̀ táwọn afẹ́sìn lẹ́nu yẹn torí pé àwọn aláàmọ́ sọ nípa àwọn afá àwọn afá àwọn afá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn sàhábà ìlú ọ̀nà lọ́sọ̀ ààrẹ yìí pé fáwọn ni wọ́n jẹ́ afá ìlú mọ̀ yìí àwọn ni wọ́n pa ìlú mọ̀ yìí lẹ́sìn àwọn ni wọ́n gba ẹ̀sìn wá fún wa subhanallah so látara báyìí bí tá a ti yà lọ bí tá a ti yà lọ òun ni wípé ìmọ̀ tẹ́ ìmọ̀ bẹnu àtẹ́ ìmọ̀ yẹ̀yí àwọn tọ́lọ́ ọba àlùfẹ́ lápẹ́lẹ́ ẹ̀rú bọ́lọ́ ọba àlùfẹ́ láti fún àwọn àfáà yìí dé débi wípé ọlọ́run ọba àlùfẹ́ lá dákọ̀ wọn subhanallah ó fi ìjẹ́rìí wọn tẹ̀lé ti tọ́lọ́run ọba àti àwọn màláìkà lórí ìjẹ́rìí tó ga jù subhanallah náà nínú àwọn ẹ̀rí tó wà tó ń sọ fún wa nípa ọlá tó ń bẹ fún àwọn àfáà àti ọlọ́run bá nìkan kí kò yé wa ní alukur'an ọlọ́run ní innama yakhsha Allaha min ibadihi al-ulama ọlọ́run bá ní dájúdájú àwọn tí ń páyọ ọlọ́run ọba nínú àwọn ẹrú ẹ̀ ọ̀kọ́jà àwọn afa innama àdájọ àdájọ hafrin wa qasr innama tí wọ́n bá ti lò wọ́n máa ń lò fún nǹkan kan tó bá ti lẹ́yìn ẹ̀ kò sí nǹkan kan mi tọwọ́ ní síbẹ̀ ọlọ́run bá ní ẹnu àwọn tí ń páyọ ọlọ́run ọba nínú àwọn ẹrú ọlọ́run ọba àwọn tí ń bẹ̀rù ọlọ́run bá nínú wọn kọ̀ọ̀kan jẹ́ àwọn àfa subhanallah ọlọ́run bá ní tí láti zàkà wọn ọlọ́run bá ní jápọ̀ wọn lọ́kẹ́ àwọn àfa àti àwọn olùmọ̀ àlọ́ ọlẹ́ náà ọlọ́run láwọn tí ń payọ̀ ọlọ́run bá nìyẹn ọlọ́run bá fún rẹ̀ lọ́pọ̀ wọn mọ́ ọlọ́run bá nígbà ló zàkà wọn subhanallah torí pé èèwọ̀ ni kí wọn máa ti tẹ́lẹ̀ sí ìyá kí wọn máa ní mo ká ṣe gan o àìní mo gan o mo ká ṣe inú gbá gbogbo àwọn ti mọ pé mi gbá gbogbo rẹ̀ gbẹ̀rẹ̀gbẹ̀ tá mo lè gan o mo gbódédé gan o mo má kéwú gan subhanallah bá fa ìṣe máa ń kọ nìyẹn ṣe bá lọ gbọ́ àwọn tí fẹ́ tẹ̀ subhanallah ìgbìmọ̀ká yìí ò gbà ẹ́ ọlọ́run ti ní wàhálà tó zákù àǹfóṣàkù ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa ń yẹra yín ẹ gbọ́dọ̀ máa fọra yín máa huwa àlẹ́ mo bí máa lè sákọ̀ ọlọ́run ní ọlọ́run ọba ni mo mẹ́rin tí ń payọ̀ ọlọ́run ọba nù yín subhanallah ọlọ́run ọba tó wà lóhùn lòún mẹ́rin tí ń payọ̀ ọlọ́run ọba yẹn òun náà lọ́wọ́ fún wa ní òfin àwọn àfáà wa yẹn àwọn العلماء àwọn àfáàyàn náà yọ ṣe ọlọ́hàn ní ìbáàdìhì àlẹ́rìlẹ́mọ́. ọlọ́run ọba ló zàkà wọn ọlọ́run ọba ló yìn wọn ọlọ́run ọba ló fọ wọn mọ́ kìí sáwọn náà bọ́ọ̀tà àtàwọn àjọ pé mo mọ kéwù gan o mo mọ kéwù gan ẹ yín náà sì mọ̀ pé mo kápá yín di kéwù mo kápá yín subhanallah tí bá dé sí yín báyìí tí bá gbá yín mú mò ń bọ̀ wá gbá ọmú tí o mò ń wá gbá ọmú tí bá bẹ̀rẹ̀ fún ẹ ilé ayé ti sú ẹ subhanallah ẹ wà àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ gírímọ̀ ń káyè subhanallah kò sínú ìròyìn àwọn ẹni rí ọ̀rọ̀ yìí ga ọ̀rọ̀ yìí tẹ̀yàn bá ń gbọ́ lásán yóò di fún ẹ̀mọ̀ mọ̀ pé ẹni yìí ẹni yìí kèé kò sínú àwọn kò sínú àwọn tán wà lójú ọ̀nà dáadáa ẹni yìí báyìí ó níbi tó ń pèpè sí ẹni yìí báyìí ń pèpè sọ́dọ̀ ara ẹni kí a máa sọ pé òun nìkan ṣe o mi dúró déédéé gan o ìwọ dúró déédéé gan báwo èmi ìbẹ̀rù ẹni ìṣẹ́gá ń tẹ̀lé o èmi ìbẹ̀rù mi máa mo máa ń dúró òdodo ń tẹ̀lé ni mi ò ni ẹnì kankan ẹ̀ bá sì mú máa lé ẹ̀ bá ṣe kíní kan àjọ kóra wa nìyẹn àjọ ṣe kíní kan nìyẹn ẹ̀ tàgbákò mi subhanallah subhanallah ayna taqwallah níbo ni bẹ̀rù ọlọ́run bá wà ẹ̀ sábàb ẹ̀jẹ̀ ká ronú subhanallah àfẹ́tẹ́ nìkan ká sọnù ó náà ní gbogbo àwọn àlàyé tá à ń ṣe yìí ẹ̀ subhanallah ẹ̀jẹ̀ káwa náà ká máa ronú sí àwọn èèyàn tó bá ń bá wa sọ̀rọ̀ ẹ̀ subhanallah gbogbo ọlọ́run bá àlejò lábùkátà làákàyè torí ẹ̀lú jẹ́ pé ọlọ́run bá àlejò lọ́run lẹ̀sìn gbẹ̀ǹdẹ̀ ọlọ́run jà àwọn tó ní làákàyè lọ. ìyámọ̀dé kẹ́ni ká máa tàwá sí ẹ̀rọ mọ́gbèsí làákàyè mọ́fi làákàyè ìyá máa ń fi làákàyè gbọ́rọ̀ ọlọ́run bá yé ni nítorí ẹ̀rọ ọlọ́run bá àlejò láti dá lẹ̀sìn bọ̀ wèrè lọ́rùn torí pé kò sí làákàyè fún torí pé ọlọ́run bá àlejò lábùkátà làákàyè subhanallah torí ẹ̀rọ torí wọn àti ànábì ní rufi'ati al-aqlamu 'ani as-salat ànábì ní wọ́n ti gbé ìgbésẹ̀ sókè fáwọn àwọn èèyàn mẹ́ta kan wọn ní kọ̀ǹkan tá a bá ti rí lẹ̀ mọ́ nítorí kí ni torí kò sí láàká yìí fún wọn gbà yẹn alákọ̀ọ́kọ́ an-na'imu ànábì ní 'ani an-na'imi hatta yastayqiza ẹni tí ó sùn tí tí ó fi jí wọn ní kọ̀ǹkan kan lẹ̀ fún subhanallah torí pé gbogbo àti ó sùn yẹn kò sí láàká nínú gbogbo díje kò sí pẹ̀lú láàká yẹn mọ́ ó dìgbà tó bá tó jí kí láàká tó jí pẹ̀lú ẹ̀ ànábì ní bákan náà الصبي حتى يحتلم وما تكري في بلاغه ẹlẹ́ẹ̀kẹta alimajinun hasa yafi kọ wíwí títí òfin gbádùn tó àwọn àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta ìṣẹ́ lọ́wọ́ bá àdìgí lè fi rọ́pà ń pẹ̀lú wọn torí pé kò sí làákàyè pẹ̀lú wọn ni subhanallah tó la fún sọ pé abùkátà làákàyè tí èèyàn bá ń bẹ́ẹ̀ bá ń gbọ́ wá sí ẹ máa tẹ́ làákàyè kalẹ̀ nínú ẹ̀ máa wù lẹ́ máa ro làákàyè yẹn máa wù ẹni tí ń bá yín sọ̀rọ̀ ìsọ̀rọ̀ tẹ́ni yìí ń sọ̀rọ̀ àyè ẹni mọ̀ òbí tẹ́lẹ̀ yóò ti tako mòrú ara ẹ̀ tí ti tako ìjọmọjú àgbéyàn láì sẹ́ni iṣẹ́ payọ̀ ọlọ́run láì ẹni tí ń sọ̀rọ̀ ohun èèyàn mọ̀ wá hó àwọn èèyàn ti níjà subhanallah subhanallah àwọn èèyàn mọ̀ wá rẹ́rìn àwọn èèyàn mọ̀ wá ti pín hándù àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá fi lè kí ní ọlọ́run gbówà sí ọlọ́run gbówà sí ìjàbàtà sí yóò nítorí pé máa hándù àwọn èèyàn máa hándù àwọn èèyàn báwo tí ìbá ti pàwọn wá ń bẹ lẹ́mìí tiẹ̀ kó o ti lọ sí wáàdí tó ti lékún nípa ọlọ́run bàbá fẹ́ yìí máa hándù àwọn èèyàn náà lọ́mọ wá lọ ìmọ̀ kọ̀ndẹ́mù àwọn èèyàn ìmọ̀ gbogbo ìmọ̀ fi ìmọ̀ kọ̀ndẹ́mù gbogbo èèyàn máa fi rẹ ní irinlẹ̀ nígbà tó kọ́ wà ní kalawa lórí sunna mo rántí gbàtà wà ń bẹ̀ subhanallah àti wò pé ẹnìkankan bẹ tọ́tọ́ kásọ̀ dájú wa lọ àwa la dájú pé kó gbogbo èèyàn ní ọ̀dá wọ́n ti fi yé wa pé gbogbo èèyàn ní òsì lójú ọ̀nà sunna àwa nìkan ra wà lójú ọ̀nà sunna bẹ́ẹ̀ títí bẹ́ẹ̀ dì sí subhanallah àwọn nìkan ẹni tó dá aládùúgbò mọ̀ yìí kò sẹ́nìkankan tó dá mọ́ ìlàkàrà báyìí níta ń tàrà yìí fún wa dé dẹ̀ pé téèyàn bá ń gbọ́ ọlọ́run ọba tí ẹ bá ń lọ wá sí apá kan ẹ máa ń lọ pẹ̀lú làákàyè ẹ àwọn apá àti máa ń sọ̀rọ̀ máa pẹ̀lú làákàyè tá máa sọ pé kéèyàn má fi làákàyè àti kéèyàn má fi làákàyè ta kò kìtà àbàtì súnà òun ò ní kéèyàn má fi làákàyè gbọ́ yé làákàyè láti gbọ́ kìtà àbàtì súnà yìí mo ti sọ fún akin torí ọlọ́run ọba àlejò èsì lẹ̀kìn gbọ́ wèrè lọ́rùn kò sí torí kò sí làákàyè fún nítorí ẹ̀dìn ọlọ́run ọba àlejò ní tí ó bí lọ́jọ́ gbẹdà sí yàmà torí kò sí làákàyè fún subhanallah ẹ abùkátà làákàyè láti máa fi gbọ́rọ̀ ọlọ́run ọba ni kéde pé láti takò ọlọ́run ọba ṣé bá níbi àbùkátà àlàkáyè láti máa fi gbẹ́sẹ̀ ọlọ́run ọba yìí so gbogbo bá àti tàbá ń lọ ẹja máa lọ pẹ̀lú làkáyè wa ẹ̀yin sábà kọ́ńbà di fásọ̀nù náà nítorí àsìkò ibi tí ibi tí nǹkan lé lọ òun náà ní ọlá ti ń bẹ fún àwọn afa wàá tún ṣe mú àyà wa sọ́nà bàjẹ́ ká pé innama yakhsha Allaha min ibadihi al-ulama náà nínú àwọn jẹ̀bi ilẹ̀ jẹ́yìn tọ́lọ́mù àdéjà tó ti ń sọ bí àwọn afáàfẹ́ pàtàkì tó tọ́lọ́mù àdéjà ló ṣe láyà tẹ́wì lẹ́bí náà yàlámù wọ́lẹ́bí náà láyà yàlámù ọlọ́wọ́n bá ní wọn àdọ́gba nínú òṣùwọ̀n tèmi ọlọ́wọ́n bá wọn àti ń sẹgbẹ́ lọ́dẹ̀ mi ọlọ́wọ́n bá wọn àti nípò kan náà lọ́dẹ̀ mi ọlọ́wọ́n bá àlẹ́bí náà yàlámù àwọn tí wọ́n ní mà àwọn olùmọ̀ wọ́lẹ́bí náà láyà yàlámù àtàwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan tí wọ́n àti ń ṣe olùmọ̀ ọlọ́ni wọn àdọ́gba nínú òṣùwọ̀n ènìyàn ọlọ́wọ́n bá torí ọlọ́run bá ní yẹn fa ìlàhù lẹ́dínà àmàlù minkum wàlẹ́dínà utul ilma dàrọ̀jà kálí bá àmàgbé wọn àtọ́gbà lọ́dọ̀ náà ọlọ́run ní èmi ọlọ́run bá mo ṣe àjùlọ àgbéga nípò hmm? àwọn ńláńláńlá mo ṣe fún àwọn tán ní ìmánì tán ní gbàgbọ́ nínú yín àtàwọn tán ní ìmọ̀ wàlẹ́dínà utul ilma dàrọ̀jà ọlọ́run dàrọ̀jà dàrọ̀jà subhanallah dídáńsà tó pọ̀ subhanallah wọn kì í ṣẹgbẹ́ àwọn tí èso lùmọ̀ rárá ọlọ́run bá lékè ló kọjá ọkọ̀ kan ní àwọn olùmọ̀kéré ní alukur'an ọlọ́run bá lékè ló fọ̀rọ̀ àwọn olùmọ̀kéré yẹn subhanallah àwọn làwọn wá bẹ̀rẹ̀ sí máa mú làní yẹpẹrẹ láwùjọ wa yìí subhanallah ẹnìkan kọ́ mi ni lánàá olóhùn àtọ̀ onírìnrìn àti kan náà ọmọ jàbàtà jọ ń fọ̀rọ̀ olóhùn àtọ̀ gbé à ah, ṣí bí tẹ̀ ń pè ní dídá yìí kò sí kankan nínú alùsùnà tó pè ní bídà rí àwọn afá tó lò fún pé ní bídà wọn sábẹ̀ fún màsáyé tí wọn lọ pé ṣé kàlí dání gan wọn pé ní bídà àwọn àtìkú wa wọn sá ṣe sọ ní ìṣe ní ìṣẹ̀dá ó ní wọn sọ fún un pé tóun bá fi lè rí ibi tí ṣé kàlí dání ti ní sílé ìṣe bídà wọn sì pè wọn ní káfíìrì ṣé kàlí dání ti di ibi káfíìrì ni ẹ subhanallah ẹ wò nǹkan àwọn ìyókù wọn náà àtàwọn jàbátà àti gbogbo ẹ̀ nítorí pé ojú ti ka mọ́ ó ti mọ̀ báwọn èèyàn ti mọ ìyá àwọn àfáà dé nínú òfin ló fi dé ní òfin lé bọ́ọ̀lù iṣẹ́ kàlíbá ní ní ìbọ̀kúgbò àdúgbò bọ́ọ̀lù iṣẹ́ sọ́ọ̀lì sẹ́ni kọ́ mọ̀tò wọn kéèsì rí àmọ́ lọ́dọ̀ wọn àtọ́ máa kọ́bọ̀ pípé ní máa ń yẹ̀yẹ́ wọn máa ń lálàsí wọn ní kọ̀kọ́rọ́ wọn fún nǹkan kan hmm? wọn níwájú wọn ló sọ̀rọ̀ kankan tágbọ́rọ̀ àwọn afáàsì ju pé ọ̀rọ̀ wọn lọ́dọ̀ wọn pé ẹ̀yìn sọ sí yín nù àwọn aláìmọ̀ kan tọ́ sí wọn àlékà fásíhà wọn àlè ka Qur'an sọ̀rọ̀ àti sọ̀híhà ní sọ̀rọ̀ àní bí kàtọ́ lálàáfíà àwọn ní oṣù tuma ó sì máa rọ́bí sọ̀rọ̀ àwọn afa ẹ wọlé lè sọ̀rọ̀ fún un ẹni tó bá kó lù màní tó bá kó yìí máa ń bẹ lálẹ́ ṣé yọ̀sọ̀ fún wọn kàfàrà fa nítorí ọ̀rọ̀ burúkú tí ò sẹ́ni tó wí nínú àdúmọ̀ yìí. àmọ́ níbi tí iṣẹ́ àfa yìí káfa iṣẹ́ àfa ìjàbàdà ti kó sí lẹ́nu dé táyì máa táyà wá gbogbo lẹ́nu rẹ̀ táfa ti rẹ́ńdà àwọn àfa yìí sílẹ̀ sí lẹ́dọ̀ rẹ̀ ń tọ́ka nìyẹn kí wá tòun nìkan wàlláhi azim bàbá méjì náà bóyá sọ náà nìyẹn wọ́n ṣe nìkan ní bàbá méjì Dan tá à ń sọ̀rọ̀ nípa dídá àtúntò fún gbà yẹn káfíń pa kó lára wọn yányá bàbá méjì ní ẹni ni. bá gbàṣẹ dídá òfin ó ní káfíìn ni ni ni àwa láwọn afá nǹkan ṣe pẹ̀lú ẹni tó ìfàwùsàn tó ìgbìmọ̀ báyìí ó ń dàlọ́ pé wọ́n wá ó ní wàlláhi ó lóun ó pèsè ìgbà tí ń ṣe ìṣèlú báyìí ti ju ẹ̀ subhanallah gbàtí ò mẹni tí ń jẹ́bẹ̀ gbàtí ò sí mà gbàtí ò ẹ̀ mà subhanallah kò dá nǹkan kan mà so kò sí èèyàn tí ò bá ti dá nǹkan mà kò sí nǹkan tí ò lè ṣe ṣé bá ní sìn so kò sí nǹkan kan tí ò lè ṣe ọmọ tó nǹkan kan léwu ẹwọ báyìí màkà ṣe gbà tó ẹwọ bá àwọn àfa àti jábọ́ tó lọ́dọ̀ àwọn ẹni wọ̀nyí àfa àwọn ló sì di káwọn àfa wà di flesh right ẹ ní káwọn àfa kún kankan ẹ ní káwọn kún kankan ẹ máa wá dẹ́sìn yọ yí kọ́ra yín nǹkan ń tètè sí nìyẹn ní pèpè sọ́dọ̀ ara ẹ̀ dàrẹ́ ní jiddan ó burú gba kọ́lá wà nígbà kọ́sọ́ wa fún bẹ́ẹ̀ náà àwọn ẹ̀rí tá a mú wáyé oúnjẹ kó yé wa ipò tí ọlọ́run bá lè fẹ́ra tó gbé àwọn afá àwọn olùmọ̀sí àti kò tí ì mọ̀ tó wà lọ́dọ̀ ọlọ́run ọba Allah náà ká lọ́wọ́ ń sọ̀rọ̀ nípa àwọn afá táwọn sọ̀rọ̀ nípa pé ọlọ́run bá lè fẹ́ra fún àwọn afá lè ọlọ́run bá lè fẹ́ra fún àwọn olùmọ̀lé a gbọ́dọ̀ mọ̀ yí pé àwọn afá wọ̀nyí lọ́lọ́run bá lè fẹ́ra fi sàkókò ẹ̀sìn àwọn àfáwọn yìí lọ́lọ́wọ́n bá àdékẹ́lá ló fi de ìmọ̀ mẹ́lẹ̀ àwọn àfáwọn yìí lọ́lọ́wọ́n bá àdékẹ́lá fi ń sànú ayé níjọ́ táwọn afá bá fi lè kó nu ayé báyìí ayé ti di dúró ní ojú nìyẹn ayé ti débi kùnkùn dùn nìyẹn àtibọ̀tán ayé ti dé nìyẹn títa ayé ti bá nìyẹn níjọ́ táwọn afá bá fi lè kó nu ayé àwọn afá lọ́lọ́wọ́n bá àdékẹ́lá ti ṣèkẹ́ fún ayé rọ́ṣùmọ̀ ni wọ́n jẹ́ fún ayé àwọn afá lọ́lọ́wọ́n bá àdékẹ́lá ti sakókó ẹ̀sìn ló fi de ìmọ̀ mẹ́lẹ̀ tọ́lọ́wọ́ bá àlìkẹ́lá bá fẹ́ mú ìmọ̀ kó ló ilẹ̀ ọlọ́wọ́ bá àlìkẹ́lá ta ni ọmọ mú kó àwọn àfáàmà àwọn àfáà ni ọmọ mú kó tó bọ́lọ́wọ́ bá àlìkẹ́lá fẹ́ mú mọ̀ kó yọ máa ń bá wọn olùmọ̀ àwọn tó fi ta kókó mọ̀ àwọn tó fi dìmọ̀ mọ́lẹ̀ lọ́wọ́ bá àlìkẹ́lá mọ̀ mú kó. ọ̀rọ̀ tí mo ń sọ yìí kì sọ̀rọ̀ fẹ́nu ọ̀rọ̀ hadith ó sì wà nínú àwọn kótópù hadith lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́ọ́lì sọ gbajúmọ̀ ní sọ́pọ̀ gan so abdullahi bin amr bin as wọ́n sọ pé sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul olóhùn gbọ́ tí òjíṣẹ́ ọlọ́wọ́n bá kéjì àti ọlọ́wọ́n bá lè ṣe lákọ́ máa bẹ fún ó sọ pé inna allaha la yaqbidu ilma intiza'an yantazi'uhu min al-ibad riwaya ti bukhari lele riwaya ti muslim ni inna allaha la yaqbidu al-ilma intiza'an yantazi'uhu min al-ibad min al-nas náà ah, ànábì sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ọba àdìsẹ́lẹ̀ tó bá fẹ́ kó ìmọ̀ kúnlẹ̀ lórí ilẹ̀ láyà ti dèdò ilẹ̀ ẹ̀ma ìtìzá àìn ọlọ́run ọba àdìsẹ́lẹ̀ ò ní kó máa kó ní ilẹ̀ máa wá ní sòdúrì lọ ilẹ̀ máa pẹ̀lú pé ọlọ́run ọba àdìsẹ́lẹ̀ máa wá pa ìmọ̀ rẹ nínú gbá àwọn afá bọ́lá wọn ti kó máa lẹ̀ kàn ọlọ́run ò ní máa jẹ́ káwọn afá máa gbàgbé ìmọ̀ tọ́nà ọba àdìsẹ́lẹ̀ fẹ́ kó máa lẹ̀ ọlọ́run bò ní kú máa ń lẹ̀ báyìí walakin yathbitu al-ilma biqabdi al-ulama ay bimawtihi ọlọ́run ọba àdìsẹ́lẹ̀ ọmọ bọ́lọ́run ọba àdìsẹ́lẹ̀ bá fẹ́ kú ìmọ̀ ńlẹ̀ ọ̀nà wọlé lọ́wọ́ gbà ọlọ́run ọba àdìsẹ́lẹ̀ yóò máa pa àwọn afá torí pàwọn ọlọ́run ọba àdìsẹ́lẹ̀ fi dè mọ́mọ́lẹ̀ ọlọ́run bá fẹ́ mú mọ̀ kú mọ́ ńlẹ̀ ilé ọlọ́run ọba àdìsẹ́lẹ̀ máa pa ọlọ́run ọba àdìsẹ́lẹ̀ máa pa àwọn olùmọ̀ ọlọ́run bá dikẹ́ ọmọ apá wọn àwọn afọ́ ọmọ wa kú lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n mọ̀ wá kú lẹ́yọ kọ̀ọ̀kan táwọn afọ́ bá ti ń kú báyìí ẹ̀ máa pé jì máa ń lọ lórí ilẹ̀ nìyẹn ẹ̀yìn ti ti máa ń pé ìtànkì onímọ̀ náà lẹ̀sìn ó mi gbé àwọn àfáàlọ́ náà bá ní wọ́n ti ta kókó ẹ̀sìn àwọn olókìkí ẹ̀sìn mọ́lẹ̀ ẹ́ tókàn àwọn sálàfù ní inna hadha al-ilma dinun fanzuru amman ta'khuduna dinakum ẹ lọ́ọ́ mọ̀ ẹ́ pé dájúdájú ìmọ̀ yóò ẹ̀sìn ni nítorí ẹ̀kọ́ kálukú yẹn lọ́wọ́ ẹ̀ tẹ́ gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ tẹ́ bá fẹ́ kéwú yẹn lọ́wọ́ ẹ̀ tẹ́ gba ẹ̀sìn lọ́wọ́ yẹn nìyẹn ẹ wò yí dáadáa ẹ sọ ẹni tí ẹ bá fẹ́ gba ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ tẹ́ ń tó dúdé ní àbíkẹ́ tẹ́ ń tó dúdé. so ó túmọ̀ sí pé tá a bá ń sọ pé ọlọ́run àdìgbẹ́lá fẹ́ mú ìmọ̀ kó lórí ẹ̀ ọlọ́run fẹ́ kó ẹ̀sìn kó lórí ilẹ̀ nìyẹn so àwọn àfáà lọ́wọ́ bá àdékẹ́lá fi dìmọ̀ mẹ́lẹ̀ ló fi ta kókó mà ló fi ta kókó ẹ̀sìn tọ́lọ́ bá àdékẹ́lá fẹ́ mẹ́sìn kó lórí ilẹ̀ tọ́lọ́ bá àdékẹ́lá fẹ́ mú ìmọ̀ kó lórí ilẹ̀ ta lọ́wọ́ bá àdékẹ́lá mà fàjọ máa káàdì mọ́ ìtàn àfáà pàtàkì ni àwọn àfáà ni. hatta ìdàlà bíbi kì àlùmọ̀ nínú ìwáyà ti muslim hatta ìdàlà tọ́nà ọba àdìgbẹ́lẹ́ bá ti wá pa wọn ìtẹ́kọ̀dà náà tó ó sáǹjù hàdà àwọn yóò wá máa mú àwọn aláìmàkan wọn wà fún wọn tó lórí àwọn máa fa aláìmàkan wọn fún wọn sàfà àwọn yóò máa fa aláìmàkan ta síwájú ẹ̀sìn fàtú ìlú wọn lọ́ọ́ máa fi wọ́n lè dájú ẹ̀sìn ẹ̀dákun wọn máa fi wọn lórí fóònù sáàlù ẹ̀dákun wọn máa lọ mọ̀hábọ̀ wọn nígbà bàbá tẹlẹ̀ bó láti wọn máa fi wọ́n lè dé bẹ́ẹ̀ fa áfta òbẹ̀rẹ̀ ìyá ẹ̀lì sì máa ṣe fatuwa fáwọn èèyàn láì nímọ̀ ìgbà kan la àgbọ̀dọ̀ fi síbí àgbọ̀dọ̀ fi síbí mu gaari àgbọ̀dọ̀ fi síbí mu kọ àgbọ̀dọ̀ fi kódà àgbọ̀dọ̀ fi lògùn fọ́mọ àmọ́ nísìnyí wọ́n ti rẹ́ẹ̀dì pa àlèfi sí mu nǹkan báyìí àlèfi sí bí mu gàrí àlèfi mu kọ́ báyìí àlèfi mu àmọ́ àlèfi jẹ ráìsì ni àlèfi jẹun ni ẹ dákun sẹ́rí pé sẹ́rí pé tàlá ẹ̀rù bíi kìtàbí láàyè lélẹ̀ ọ̀tún nẹ́tì nàbí yìí sallallahu alaihi wasallam kí ẹ máa fi kíra kí ẹ máa fi ẹ̀sìn ọlọ́wọ́ bá fi kí ẹ máa fi ṣeré lélẹ̀ ẹ wá ní kó fún mi lẹ́rìí ibi tí ànábi ibi tí ànábi ti ní alè ibi tí ànábi ti ní alè fi sí bí mu gàrí àtẹ̀kọ́ àti gbogbo àwọn nǹkan mọ̀mọ́ nǹkan jíjẹ láàlú jíjẹ tí bá ń mu nǹkan láyà nẹ́bì náà wọ́n yé fi síbi mu wọ́n máa ń gbé mu ni àbí wọ́n mu wàrà láyà nẹ́bì ni. téèyàn bá tiẹ̀ mọ gbogbo ẹ̀rọ màdí ìtù tí tí wọ́n gbé wàrà wá bá nẹ́bì tébí sì ń pa àbò òré rọ̀ sáwọn ìdíwá ní kábíyèrè ọmọ sábà àwọn èèyàn àti wọ́n gbé táwọn gbé iṣẹ́ ilé ẹ̀kọ́ kan sábà síbi mu ni àbí fún wa lẹ́rìí nínú kìtàbà ti súnmọ́ ibi tí ó ti tọ́ pé ká máa fi o ti rẹ́rìí ká máa fi mu gàrí ká tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti kíkunu àti jíjẹ àti gbogbo ẹ̀ àgbọ̀dọ̀ fi mú kankan gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe jàmbá táti pẹ́ nígbà táwọn fi wà ń bẹ̀ láti pilẹ̀ yóò lè tí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ síbi ni pé àlè fi mú àlè fi mú tó yá nísìnyí fún ti jíjẹ àti ó ti fún mu mobile tó tẹ̀lé àwọn fatuwa òru nìyẹn fa afta ojú rẹ̀ yọ ẹ̀yìn wọ́n máa ti fatuwa láì nímọ̀ fàbọ́ọ̀lù àwọn fúnra wọn sọnù wà àbọ̀ọ̀lù wọ́n dẹ̀ máa sọ àwọn èèyàn nù subhanallah hmm? wọ́n sọ àwọn èèyàn nù wọ́n máa sọnù wọ́n dẹ̀ máa sọ àwọn èèyàn nù so látara báyìí á rí pé tí ó bá ti di pé ilé ayé àti bọ̀tá ayé ti dé so di pé ọlọ́run bá àdìsẹ́ ọlá tó di pé ọlọ́run bá àdìsẹ́ ọlá kò ní nǹkan kan tí ó fààyè ṣe mọ́ àtàwọn tó wà nínú ẹ̀ kí lọ́lọ́run bá àdìsẹ́ ọlá ọlọ́ba àdìsí lọ́mọ pa àwọn àfa àlẹ́yọ kọ̀ọ̀kan yóò máa mú mà lọ yóò máa mẹ́sìn lọ kúrò lórí ilẹ̀ pẹ̀lú pípa àwọn àfa ó mi pa àwọn àfa lọ́wọ́ bá àdìsí láti takókó ẹ̀sìn àwọn àfa lọ́wọ́ bá àdìsí láti dè mọ̀mọ́lẹ̀ àwọn lọ́wọ́ bá àdìsí láti gbẹ́sìn lé lọ́wọ́ ìfànàlọ́ à ń parabọ́ amẹ́rin àwọn ẹ̀rí ìfọ́sí wá lórí ilé ìlàsára báyìí káàlì bá a mọ ipò táwọn afa wà káwọn Hmm? àwọn ọlọ́wọ́ bá ní kílá gẹ́sìn lé lọ́wọ́ ọdún wọn láti gbọ́dọ̀ máa gbá ẹ̀sìn subhanallah ṣé látara báyìí nínú àwọn jẹ̀bi ìlú lélẹ̀ náà wà tó ń sọ fún wa nípa ọlá tí ń bẹ fún àwọn àfa àwọn àfa ẹ̀sìn náà nínú àwọn jẹ̀bi tuntun bẹ fún àwọn àfa àtàwọn ọlá tí ń bẹ fún àwọn àfa nínú ẹ̀sìn wa yìí òun náà ni pé tí a bá wo musnad imam ahmad rahmatulahu ta'ala a rí hadithu kan bẹ́ẹ̀ hadithu yìí wà nínú sunanu ibn majana rahmatulahu ah, ta'ala anabi sallallahu alaihi wa sallam sọ pé anas bin malik rọgbà hadithu yẹn wa anabi ni anas bin malik sọ pé qala rasulillah sallallahu alaihi wa sallam anas bin malik sọ pé anabi sallallahu alaihi wa sallam ojú fi ọlọ́run kíkà tó lọ́wọ́ àbákọ́ máa bá wọn sọ pé inna lillahi ahlina minan nas ọlọ́run bá ní àwọn èèyàn tiẹ̀ àwọn ará ilé ẹ̀ àwọn fámìlì ọlọ́run ọba àwọn èèyàn ọlọ́run ọba ọlọ́run bá ní wọn nínú àwọn èèyàn subhanallah ọlọ́run bá ní àwọn èèyàn tiẹ̀ nínú àwọn èèyàn àníbi sọ fún àwọn sọ̀hábà bẹ́ẹ̀ fàkìl àwọn sọ̀hábà wa sọ pé man ahlullahi minhum àwọn wo gan làwọn ará ilé ọlọ́run àwọn wo làwọn fámìlì ọlọ́run àwọn wo làwọn èèyàn ọlọ́run bá nú àwọn èèyàn àrẹ́bí sọ fún wa àrẹ́bí ní ahli quran àwọn ni àrẹ́bí ní àwọn náà ni àwọn ní quran àwọn tí wọ́n há quran hum ahlullahi wa khassatuhu àrẹ́bí ní àwọn wọ̀nyí làwọn èèyàn ọlọ́wọ́n ọba làwọn fámìlì ọlọ́wọ́n ọba àwọn ẹni ẹ̀ta ọlọ́wọ́n ọba ni àwọn tó súnmọ́ ọlọ́wọ́n ọba jù subhanallah ẹ̀wọ̀ kò tọ́lọ̀ ọba ìgbà gbé àwọn olùmọ̀sí àwọn ni ahlullah àwọn ènìyàn ọlọ́wọ́n ọba lórí ilẹ̀ hmm? subhanallah àwọn ènìyàn ọlọ́wọ́n ọba nù àwọn tọ́nà ọba àlekẹ́lá kó àlámà rí ẹ̀sìn ní lọ́wọ́ nìyẹn àwọn tọ́nà ọba àlekẹ́lá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn èèyàn nìyẹn subhanallah wọn làwọn tó yẹ sí pé wọ́n há alukur'an wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ tọ̀ wọ́n lo nǹkan tó wà ń bẹ̀ kéde wọn kàn há lásán wọn kàn tún òsì lásán wọn kàn ké lásán àmọ́ nǹkan tá alukur'an ń pè wá sí wọn lò subhanallah wọ́n há alukur'an wọ́n kà á lọ́sàn-án àti lóru subhanallah tó bá dé pé yọ́n wá sọ alukọ́rán máa sọ fọ́nà pàṣẹ èmi ni mo hàn náà wọn tí ń jẹ́ káró sùn lóru èmi àkùrán lọ ń kà tó bá tún dọ̀sán náà wọ́n tún kà wọ́n kà àná àlẹ́yìn wa àtọ́rọ́fà náà subhanallah so àwọn ni ahlullahi wa khassatu àwọn èèyàn ọlọ́wọ́n bá ní àwọn ará ilé ọlọ́wọ́n bá ní so àwọn ẹni ẹ̀ta ọlọ́wọ́n bá ní nínú àwọn èèyàn ilé báyìí náà dẹ̀líìlì lọ́jẹ́ fún ọlá tí ń bẹ fún àwọn olùmọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n bá ọba allah ṣò látara báyìí gbogbo àwọn ilé ìsàmú wáyé àti dé kí a fi ṣàlàyé fún wa ká lè bá àmọ́ ipò tí ọlọ́run bá lè kẹ́lá tó tu àwọn àpáàtì ipò tí ọlọ́run bá lè kẹ́lá tó tu àwọn olùmọ̀sí lọ́dọ̀ ọlọ́run bá òun náà la mélèé wá láti ṣàlàyé. náà lẹ́yìn tá a ti mọ ọlá tí ń bẹ fún màkàn tá a sì ti mọ ọlá tí ń bẹ fún àwọn olùmọ̀. náà kí wá ní ìhà sí Islam tó fẹ́ kọ́kọ́ sáwọn olùmọ̀ ní abala títẹ̀lé wọn jáàmà tẹ̀lé wọn ní abala tẹ̀lé wọn subhanallah náà kakọ bẹ̀rẹ̀ láti di aya tó wà nínú suratu suratu nisa aya fifty three na fifty nine nínú suratu nisa ọlọ́run bá lè jẹ́ láti pé ya ayyuhal ladina amanu ọlọ́run bá ní mo pe ẹ̀yin tí òkú gbàgbọ́ mẹ́fẹ̀fà àrùkánù ìmáànì mẹ́fẹ̀ẹ̀fà tí ń bẹ lára yín ọlọ́run bá ní mo pè yín. àtúyọ̀ ìlọ́ha wa àtúyọ̀ rọ̀ṣúwìlà ọlọ́run bá ní ẹ máa tẹ̀lé ọlọ́run bá wa àtúyọ̀ rọ̀ṣúwìlà ẹ dẹ̀ máa tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run bá amúrù lílé àṣẹ lílé ọlọ́run bá lè fi láǹpa wá láti láti máa tẹ̀lé ọlọ́run bá àti àti láti àfi ká máa tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run bá wa ulil amri minkum ọlọ́run bá ní bákan náà ẹ máa tẹ̀lé àwọn aláṣẹ ẹnu yìí fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasul in kuntum tu'minuna billahi wal yawmil akhir dhalika khayrun wa ahsanu ta'wila. ọlọ́run bá ní tẹ́ bá wá ń ṣe fanfa fa in ikhtalaftum fi shay'in tẹ́ bá ń ṣe fanfa tẹ́ bá yapa lórí ọ̀rọ̀ kan nínú ẹ̀sìn ẹ máa dá padà sọ́dọ̀ ọlọ́run ọba tó jíṣẹ́ rẹ̀ subhanallah náà nínú àyà yìí ọlọ́run ọba àdìkẹ́lá ń wá láti ká máa tẹ̀lé ọlọ́run ọba ọ̀ràn yẹn ní kí wọ́n máa tẹ̀lé tọ́lọ́run wà á ọ̀rọ̀ ọ̀ràn yẹn ni ká máa tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ní eléyìí ni dẹ̀lí ti pé ọ̀ràn yẹn ní ká máa tẹ̀lé àwọn afa torí pé àwọn wo ni ulul amri minkum tọ́nà ọba àlùfẹ́ yẹn ní ká máa tẹ̀lé àwọn náà ni al-ulama wal umara àwọn afa àtàwọn aláṣẹ àwọn afa àtàwọn olórí àwọn tí al-Qur'ani tí tọ́nà ọba àlùfẹ́ yẹn gbàdé pẹ̀lú ulul amri minkum nìyẹn eléyìí báyìí bí al-Imam Ibn Abbas radiyallahu ta'ala anhu. أو رضي الله تعالى عنهما أتي جابر بن عبد الله رضي الله تعالى عنهما بعمي باتي شوية إنيه أما مجيجي أتي عبد الله بن عباس أتي أتي جابر بن عبد الله رضي الله عنهم قالوا بعد كذا بعد يوم سبوا ما شو أتاوا أتاوا بقى أما مجيجي wọ́n fanu kọ̀ sọ wípé àwọn tọ́nà ọba àlekẹ́lá gbàdúrò pẹ̀lú ulil amri minkum nínú àyà yìí òun náà ni al-fuqaha wal-ulama alladhina yu'allimuna an-nasa ma'alima dinihim. àwọn náà làwọn àfa àwọn olùmọ̀ àwọn tí wọ́n gbẹ́sìn yé àwọn tó yẹ kí wọ́n ń kọ́ àwọn èèyàn ní ìmọ̀ ẹ̀sìn wọn tó ń kọ́ àwọn èèyàn ẹ̀sìn wọn àwọn ẹlọ́wọ̀n bàjẹ́ fi láǹpa wá láti ká máa tẹ̀lé nínú àyà yìí nínú riwaya mi lọ́dọ̀ alimami ibn abbas àwọn àfa àti àwọn àwọn àwọn olórí fánàlọ àwọn ẹni ọlọ́run bá lè ṣe láǹpa wá láti ká máa ṣe ní bíbáyì tòjẹ́ lílu ní tọ́nà bá jẹ́ nípa wá láti ká máa ṣe láwọn àfa. nàtúrúkọ́ ọlọ́run bá lè ṣe láti kọ́ àkọ́fà ọlọ́run bá lè ṣe láti so títẹ̀lé àwọn àfa ó so papọ̀ mọ́tẹ̀lé tọ́lọ́run bá sallallahu alaihi wasallam ìtumọ̀ ni pé àwọn ni wọ́n máa pè wá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ni wọ́n máa pè wá lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi àdéhà nẹ́bí sallallahu alaihi wasallam tẹ̀lé bí kò ṣe kékeré o kèrí kò ṣe pé látọ̀dọ̀ àwọn afá láti máa gbàgbọ́ yé àwọn ní ọmọ júwe pàtàkì ọlọ́run bá fún wa àwọn ní ọmọ ṣàlàyé ọlọ́run bá fún wa ní tọ́lọ́run bá ṣe àtìǹkà tọ́lọ́run bá fẹ́ tọ́lọ́run bá fẹ́ ká máa tẹ̀lé àti tọ́lọ́run bá fẹ́ ká jìnà sí àwọn afá ní ọmọ ṣàlàyé fún wa. bákan náà àwọn ní ọmọ ṣàlàyé nǹkan nẹ́bí sallallahu alaihi wasallam fẹ́ àtìǹkà tí ò fẹ́ nǹkan nẹ́bí sallallahu alaihi wasallam fẹ́ ká máa ṣe àtìǹkà fẹ́ ká jìnà sí àwọn afá ní ọmọ ṣàlàyé fún wa nítorí ẹ̀ jẹ́ pé ọ̀ràn yẹn ní ká máa tẹ̀lé wọn. tẹ̀lé wọn lọ ní wàhùlì amri minkum àwọn aláṣẹ ẹnu yẹn àwọn afá yẹn gbọ́dọ̀ máa tẹ̀lé wọn lójú wọn gbà tó bá ti ń pè yín lọ síbi tọ́lọ́wọ́n ọba ti sọlọ tànàbí sallallahu alaihi wasallam torí pé tọ́ àwọn ọwọ́ mọ̀tẹ́bíbọ̀ pẹ̀lú pẹ̀lú tọ́ tọ́ wọn ta'ati Allahi wa ta'ati rasulihi sallallahu alaihi wasallam eléyìí báyìí tẹ̀sí tó lálàáfíà nìyẹn torí pé gbogbo aláti máa ẹ bá ń pè ní ibn Abbas radiyallahu ta'ala kò sẹ́ni sọ́nà ìhàlùmọ̀ ìtọ́ tó ń mọ quran ti fún àgbà tó yípa nàbí sọ́dọ̀ lọ́wọ́ sọ́dọ̀ ní bí sàdúrà rẹ̀ fún mi allahumma alimhu alimhu allahumma faqihu fi din wa alimhu ta'wila anabi sallallahu alaihi wasallam máa bẹ̀ lọ́wọ́ bá rẹ̀ fún mi wa du'ahu nabi sallallahu alaihi wasallam mustajab àwọn àdàtì máa fi àdúrà nabi sallallahu alaihi wasallam lẹ́sìn lẹ́sìn ní wọ́n máa gbà so nítorí ẹ̀ ẹni gbogbo àdúrà máa kó mi pé abdullahi máa gbá òun ní ọ̀gá oní òun ni ọ̀gá gbogbo àwọn èèyàn yányá nípa ìmọ̀ Al-Qur'an nípa ìyẹ̀sìn subhanallah sèyíra nìkan Abdullahi bin Abbas rọ́bì aláwọ̀ kan rẹ̀ kù òun ló ma Al-Qur'an yìí lẹ́yìn ẹ̀sùn ni Abdullahi bin Mas'ud náà tẹ̀lé. náà Abdullahi bin Abbas ló wá súnmọ́ ara ìfún wa àìsàn ẹgbẹ́ tí tafsiru sọ̀hábì àtìmọ̀ pé títà sọ̀hábì bá túmọ̀ pé báyà yìí tó mí ìlélẹ́yìn tó náà bá yẹ nítorí ẹ̀ gbogbo ayányán tí a bá fẹ́ mú àyà wá lórí fọlọ́n ọba àlejò láti wọrin ní haram ní gbogbo alùsùnà láwọn tí wọ́n máa wọrin ní haram hmm? tá a bá fẹ́ mú ẹ̀rí wá lórí ẹ̀ kí láàmú wá jẹ̀mọ́ àì ẹ̀rí tá a mọ̀ wá náà ni ẹ̀rí tó wà nínú suratu Luqman tọ́nà bá jẹ́ sọ pé alladhina yashtaruna Allaha wal hadith yudilla an sabilihi àyà yẹn láàmú wá ibn Mas'ud lójú kó yẹ wáyé pé àyà yẹn ọ̀rọ̀ orin lọ́lọ́wọ́ bá àlejò láǹsọ̀ torí pé àyà yẹn sọ́kàn pé àwọn tó bá ti yẹ̀sẹ̀rú náà láhùn alhadith kí náà ń pè ní láhùn alhadith ọ̀rọ̀ awẹ́wà ni méjì ọ̀rọ̀ awẹ́wà ọ̀rọ̀ láhùn ọ̀rọ̀ rẹ́gbẹ̀ ọ̀rọ̀ ibn Mas'ud lójú ká lójú kó yọ ẹsẹ nítorí ọba àdìsẹ́lá gbà lórí pẹ̀lú láhùn alhadith ń bẹ̀yẹn alghina olórin tẹ̀síwì ẹ̀ lálò tákùnmọ̀ ìpáyà yẹn orin lọ́lọ́run bá lẹ́kọ̀ọ́ lákàn jẹ́ mú bẹ́ẹ̀ sùfàànà lọ gbogbo ara ṣùgbọ́n wọlé àní kakò mẹ́rin pé ibùdó àbá ti lè ibùdó Mas'ud lè tu bẹ́ẹ̀ ibùdó Mas'ud lè tu bẹ́ẹ̀ subhanallah so àìpé tẹ̀síwù sọ̀hábà torí pé àwọn wọ̀nyí ni alukur'an ní sọ̀kalẹ̀ ṣe ju juma. àwọn wọ̀nyí sì ni wọ́n gba tẹ̀síwù alukur'an lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam sallam wọ́n kéwú jáde lọ́dọ̀ sallallahu alaihi wasallam. sallam ṣùgbọ́n àwa ni yóò ti máa kọ̀ndẹ́mù nǹkan tí sọ̀hábà sọ tí ọmọ wa fi tààrẹ̀ rìn lẹ̀ lórí masala tó yẹ sí pé kankan kankan náà ọ̀wá ń kọ̀ndẹ́mù ti sọ̀hábà òun fi títa rẹ̀ rinlẹ̀ sábà sọ lórí ọ̀rọ̀ tẹ̀kìrìrù làìdé yìí tẹ̀kìrìrù ti làìdé yìí ẹ̀yìn ni Abu Hurairah ló ṣe Abu Hurairah ló ṣe so àwa lè mú un nígbà tó bá Abu Hurairah ló ṣe wọn. ẹ wá dúró de pé ẹ̀rí wo wà lálẹ́ yìí fún ká máa ṣe kábàárẹ̀ ẹ̀yọ kan yẹn ẹ wà ní ẹ̀ á dà padà sí pilẹ̀ ni ṣé wọ́n wá lọ́mọ pilẹ̀ tìjàbù Hurairah lọ subhanallah kínáàkì ní ìpìlẹ̀ ẹ̀sìn òun náà láyà nẹ́bí pé pé ìpìlẹ̀ ẹ̀sìn náà ni ìyàtá nẹ́bí ń bẹ láyé tí wọ́n wá lọ bá nẹ́bí láyé àbábíwò rẹ ọ̀lọ́ ní ìpìlẹ̀ ẹ̀sìn ti jú ẹ̀ wọ́n má ìpìlẹ̀ ẹ̀sìn ìjàbúwò rẹ ọ̀lọ́ tó fi ládà padà sí ìpìlẹ̀ ìpìlẹ̀ wo ló yí ọ ìpìlẹ̀ wo ló ti jú ẹ̀ subhanallah tẹ́bá kó wò rẹ lọ lórí ìpìlẹ̀ ẹ̀sìn tẹ́bá òun ni mọ̀lá tóbi jẹ́ kódà ibi ọmọ páàkì ní oúnjẹ jẹ kófẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam àbúrò rẹ̀ wà lórí ìpìlẹ̀ ẹ̀sìn òun wá ń sọ wípé bá a ṣe ṣe nì bí súnmọ̀ sí ní ká ṣe nì ìwọ sọ wípé ànílò tàbí òṣè ti tiẹ̀ láwàá lò ẹ́ yóò wá mú ìtìhádùn tiẹ̀ wá tó wọ́n fi oní àbúrò rẹ̀ ṣe ìtìhádùn ṣé ní ìtìhádùn tàbí òwúrẹ́ rọ̀ àti ìtìhádùn tiẹ̀ èwo lọ lágbára jù ní ẹ̀sìn wọ́n wá fi ṣìhádù tàbí òwe rẹ̀ lẹ̀ wọ́n á mú ṣìhádù jẹ ṣìhádù jẹ ni pé á dà padà sí ìpìlẹ̀ ìkíni hmm? ìpìlẹ̀ láwọn ìṣe kábàárà yọkà tábọ̀ wọn pé kábàárà yọkà ní ìpìlẹ̀ nẹ́bílà àìmọye nẹ́bílà táṣe kábàárà mẹ́rin subhanallah àìmọye nẹ́bílà subhanallah síra nídìí so nẹ́bílà láwọn bá bí nẹ́bílà kọ̀ọ̀kan bá ti wà láti máa ń ṣe nẹ́bílà kan bẹ tá a pàṣọ dàpé dì bóun ṣe wá nìyẹn nàbílà kábẹ́ láti rúkú rẹ̀ méjì ẹ bóun ṣe wá nìyẹn nàbílà kábẹ́ láti kótóbà ńbẹ ẹ bóun ṣe wá nìyẹn lẹ́yìn tá a bá ti tẹnu tán láti kótóbà tó gbogbo nǹkan kọ̀ọ̀kan bó bá ti wá ni wọn ní máa sọ pé yá da sí ilẹ̀ padà da padà sí ilẹ̀ ẹ wá fẹ́ da padà fẹ́ da pé subhanallah ìpìlẹ̀ náà tún wá yí subhanallah ṣùgbọ́n látara báyìí nígbà ń bára sọ ni pé kí a gbìyànjú ká pààyọ̀ ọlọ́run ọba lórí nǹkan tábà máa sọ lórí lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí subhanallah káàmà ní gbogbo tá a bá sọ ètò gbé o ọlọ́run bá dikí ló ju wáyé rẹ̀ lọ́jọ́ ìgbéra kẹyàmà tá a bá rò fáwọn wí àmújẹgbé tá a rò fáwọn gbayì táwọn ń sọ funfun táwọn ṣe ń gbé ẹ táwọn èèyàn ń kún táwọn èèyàn ń kún wájú wa táwọn èèyàn ń subhanallah gbogbo àwọn èèyàn gbogbo àwọn tó ti lò bẹ́ẹ̀ lánàá táwọn ń dà gidigidi tẹ̀lé wọn lẹ́yìn subhanallah ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí ì kú lónìí àwọn èsì dàgbìrì tẹ̀lé ọ̀nà gbogbo ẹ̀ náà padà bọ̀ wá gbogbo ẹ̀ náà padà bọ̀ wá di bẹ́ẹ̀ sùpàgàlà á ń láti fáyọ̀ ọlọ́run bá ní gbogbo ẹ̀ náà ti wá nígbà tá a bá kú náà ní gbogbo ẹ̀ náà parí ká lọ jábọ̀ kọ́lọ́run bá lọ́jọ́ gbèrè kí á mọ̀ ní ìtìjẹ́gẹ́ ní gbogbo ń tà fẹ́ni wá sọ́nú ẹ̀sìn. sùkátà bá délẹ̀ ní pé ibùdó àgbà sọ́ọ́bì ọba ọ̀hùtà àlà ń tó dé yọ wá pé àtijọ́ àti ibùdó àgbèlà àmì ìdíparapọ̀ dé kó yọ wá pé áyà yìí ọlọ́run bá lè tẹ́ra àwọn tọ́lá bá lè tẹ́ra gbàlérò pẹ̀lú wa ulil amri minkum wọn náà ní kí ni o al-ulama àwọn àfà wọn gbọ́ sìn yìí wọn ní mà nípa àgbọ́yé ẹ̀sìn dáadáa tọ́lá bá lè tẹ́ra fàkọ́ àwọn pípọ́ ọlọ́run bá lè tẹ́ra ọlọ́run bá lè tẹ́ra àlẹ́ ìṣọ̀bá tó náà pé man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din subhanallah lára àwọn nínú ìsìnkú ọlọ́run bó fún lágbọ̀ọ́yé ẹ̀sìn náà so dẹ̀lú rẹ̀ alákọ̀ọ́kọ́ nù nínú àwọn dẹ̀lú ìlú tó jí kó yọ pé ọ̀ràn yẹn ní ká máa tẹ̀lé àwọn afá dẹ̀lú rẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ní àyà Qur'an tọ́nà bá ìfúra pé pé ọ̀rìn fasalu ahla zikiri in kuntum la ta'lamun nínú àyà yẹn náà bá dikẹ́lá ń pa wá látẹ̀ méjì lọ́lọ́run àwọn tó ń sọ́wọ́n máa béèrè béèrè àwọn aláìmọ̀ kan nìyẹn àwọn aláìmọ̀ àwọn kan láàmà béèrè béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ nìyẹn ṣe láti láti nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ láti wọlé pẹ̀lú pé méjì ọlọ́run bá lè tẹ́lá pín àwọn èèyàn sí alẹ́dín ya alẹ́mú wọ̀lẹ́dín la ya alẹ́mú àwọn olùmọ̀ àtàwọn tí ò kí ń ṣe olùmọ̀ ọlọ́run bá lè tẹ́lá gbé ojúṣe ẹnì kọ̀ọ̀kan ó gbé kọ́ lọ́rùn náà kí lójúṣe àwọn olùmọ̀ ojúṣe àwọn olùmọ̀ ni pé ká máa ṣàlàyé ẹ̀sìn ọlọ́run bá fáwọn èèyàn ká máa ká máa ṣètò sójú ọ̀nà ọlọ́run bá pẹ̀lú ìmọ̀ àwọn ojúṣe wọn nìyẹn bákan náà ká máa fi ìmọ̀ ọlọ́run bá ká fi òdodo pamọ́ wọn àgbọ̀dọ̀ fi òdodo pamọ́ subhanallah ojúṣe wọn nìyẹn nítorí ọba àdìsí aláàbọ̀ àwọn ọlọ́run nìyẹn nítorí àlọ́ nàbì sallallahu alaihi wasallam pé man su'ila an ilm fakatama gbogbo ẹnikẹ́ni tó bá di léèrè nǹkan kan nípa àmà tó wá sọ pamọ́ tí ò wá sọ ó jìmà bìdìjáàmì nìyàá ọlọ́run ọba àdékéré fi ìjánu kan yóò fi kọ́ lẹ́nu nínú lọ́lọ́dọ̀ gbẹdà péyà látara ìmọ̀lẹ̀ ìṣòdodo ẹ̀yẹn èèyàn gbọ́dọ̀ fi mọ́ ọlọ́run ọba pamọ́ ìyókùn sì máa pamọ́ èèyàn gbọ́dọ̀ máa ṣàlàyé ìmọ̀ fáwọn èèyàn ni ṣé bá nìkan èèyàn gbọ́dọ̀ máa ṣàlàyé tó àwọn afáàyàn kí lójúṣe àwọn tí wọ́n já láìmọ̀ ojúṣe tí wọ́n ní pé káwọn lọ máa béèrè ọ̀sìn lọ́dọ̀ àwọn àfa wọn gbọ́dọ̀ dákẹ́ wọn gbọ́dọ̀ jòkó sílé wọn gbọ́dọ̀ lọ máa béèrè wọn gbọ́dọ̀ lọ máa wádìí ẹ̀sìn wọn lọ́dọ̀ àwọn olùmọ̀ni yọ̀fà ọlọ́ni fat àlú ọlọ́run bá lè fún pa wá láṣẹ ọlọ́ni ẹ lọ máa béèrè ẹ àlà zikiri lọ́dọ̀ àwọn olùmọ̀ in ṣé àwa ní tẹ̀lé nǹkan tí àwọn afábà sọ fún wa lọ́dọ̀ nìkan lọ́mọ ìbéèrè rè lọ́dọ̀ wọn sọ́lọ́ ní ká máa mú wọn ṣeré subhanallah sọ́lọ́ ní ká lọ ṣe ìbéèrè lọ́wọ́ wọn àbẹ́ká má lò ṣe látara báyìí ìyẹn ni sheikh Salih Al-Uthaymeen rahimahullahu ta'ala nínú al-usul min ilmi al-usul wọn bá ta fẹ́ tẹ̀kílídì ẹlẹ́ẹ̀kejì ní ìsọ wọn náà ń pè ní àtẹ̀kílídì àìmọ́ ìtẹ̀lé afọ́jú ìtẹ̀lé pé ẹni yìí ọba àbàtí mi pé irọ́ ní sọ ọba àbàtí mi pé kò lóde lọ́dọ̀ níta máa tẹ̀lé gbogbo tó bá ti yí náà ni òun ní máa tẹ̀lé òun ní ọ̀dà àmọ́ ká máa tẹ̀lé yàn pẹ̀lú wípé ọ̀hàn sí wa pé ń sòdodo fún wa sùfàánù láàrẹ̀ ìpínlọ́wà torípọ̀ náà ọba àdìpẹ́ ń pa wá láti fi fásitàlú àlàzíkiri ọlọ́ni ẹ lọ́ máa béèrè béèrè lọ́ máa wádìí ẹ̀sìn yín lọ́dọ̀ àwọn ohun tó ń nímọ̀ àtẹ́tọ́nà ọba àdìpẹ́ ń pa wá yìí ká lọ́ máa béèrè béèrè lọ́dọ̀ wọn yìí túmọ̀ ẹni pé ń tá a bá béèrè lọ́dọ̀ wọn àti gbọ́dọ̀ máa tẹ̀lé agbọ́dọ̀ máa mú ni torí pé tó wá jẹ́ sí pé ká béèrè béèrè lọ́wọ́ ká má mú lò ní ọlọ́run ọba àdìpẹ́ lónìí pa wá láti ká lọ ọlọ́run ní ní ká máa máa fa tèrè ìgbà tọ́lọ́ bá pọ́n wọn lé yóò wá ní ká máa mú wọn ṣe yóò ní ká lọ́mọ tèrè ń tẹ̀mọ́ yìí pé kò sàǹfààní tẹ̀mọ́ pẹ́ ní lò tẹ̀ ní tẹ̀lé. nígbà tẹ̀ǹtẹ̀ ní ká máa tẹ̀lé àfa ní ti àgbọ̀rọ̀ tẹ̀lé àfa sáláì màkàlà máa wá tẹ̀lé ni ọ̀gọ́ ṣe sáláì màkàlà máa tẹ̀lé subhanallah nígbà tá a bá tẹ̀lé olú màmá sáláì màkàn tí ò ní máa fẹ́ ìtẹ̀lá máa tẹ̀lé subhanallah ṣòwò ilé báyìí ní ìdíkó yẹ wá wípé ọ̀ràn yẹn ni pé pàṣẹ أهل الذكر إن كنتم لا تعلمون نعم eléyìí náà lára jẹ̀lílù nìyẹn tó túmọ̀ sí pé ọ̀ràn yẹn àwọn tí wọ́n bá jẹ́ aláìmọ̀ òun náà jẹ́ káwọn lọ́mọ béèrè béèrè ẹ̀sìn lọ́dọ̀ àwọn tó jólúmọ̀ ọ̀ràn yẹn àwọn tó bá jólúmọ̀ ni pé ká máa sòdodo fún wọn ọ̀ràn yẹn ti tàwọn tí wọ́n ti jẹ́ olùmọ̀ náà ni kí wọ́n gbọ́dọ̀ tó pamọ́ ọ̀ràn yẹn tàwọn tó fi ń béèrè náà ni pé ká máa tẹ̀lé nǹkan táwọn olùmọ̀ bá sọ fún wọn subhanallah nǹkan tí ayé yìí nǹkan tó ń túmọ̀ sí nínú àwọn dẹ̀lílì again tọ́lọ́mbà adékúlá ti ń sọ̀rọ̀ nípa ìtẹ̀lé àwọn àfa àtijọ́ ràn yẹn fún wa òun náà ní àyà tó wà nínú sọ́ọ̀tì nìsa àyà eighty three ọlọ́mbà adékúlá sọ pé wàjìdà já ahùn amúrú minal amúni àwìl kọ́ọ̀tì àgá ìbíhì ọlọ́run ní nígbà tí àlámọ̀rí kan bá dé wá bá àwọn aláìmọ̀kan àlámọ̀rí wa jẹ́ àlámọ̀rí tó pani láyà ni àbọ̀jẹ́ nǹkan fọkànbalẹ̀ àgá ìbíhì ọlọ́run ní wọ́n mú wa pọn káàkiri wọ́n mú wa gbé káàkiri wọ́n mú wa gbé káàkiri ọlọ́run ṣe ti àwọn aláìmọ̀kan nígbà tí nǹkan kan bá tẹ̀lẹ̀ sí wọn tó bá jẹ́ nǹkan ọ̀páyà àbọ̀jẹ́ nǹkan ìfọ̀kànbalẹ̀ wọn máa gbé káàkiri pé ah tó bá jẹ́ nǹkan para wọn ní ah ọlọ́run ah nǹkan báyìí tó ṣe tẹ́lẹ̀ o ah mọ̀dárì ah kìíní kan máa faru káàkiri ẹ gbà wá o ẹ ti kìíní kan ọlọ́run àzára rè bíi káàkiri náà tó bá jẹ́ nǹkan ìfọ̀kànbalẹ̀ ni wọ́n máa faru káàkiri ah mọ̀tútọ́ fọlọ́run kìíní kan fi ṣe tẹ́lẹ̀ sí wa ah kìíní kan fún wa máa pariwo wàláwọ̀ ju ìlà rasul ọlọ́run nígbà tí nǹkan yìí bá ṣẹlẹ̀ tó bá lè tán bá dá padà tó jìṣẹ́ ọlọ́run jìṣẹ́ ọlọ́run ọba ni nígbà tó wà ní ayé pé kí gbogbo àtàlẹ́ ti sọ́mọ́ bá sọ́ra wà láyé tí gbogbo tó bá ṣẹlẹ̀ ọjọ́ ìlágbọ́dọ̀ máa dá padà sí ọjọ́ nǹkan fọkànbalẹ̀ ni ọjọ́ nǹkan payà ni agbọ́dọ̀ máa dá padà sọ́dẹ̀ ni ọlọ́run wàláwọ̀ ju ìlà rasul wà ilà ulil sọ́dọ̀ àwọn làálímàhu lẹ́dínà yẹ̀sẹ̀mìkúnàhu minhum ọlọ́run bá ní àwọn àfáà yìí wọn àbá máa wọn àbá lè pàdájọ́ yọ nípa tí ń ṣẹlẹ̀ ìbọ́dà nǹkan tó yẹ ká wú jáde ni àbí nǹkan tó yẹ ká wú jáde subhanallah torí pé tó ṣẹlẹ̀ yẹn tó nǹkan àpáyà yẹn àwọn àfáà ní wàá pàdájọ́ yọ pẹ̀lú kìtàbà àti súnà pé in tó ṣẹlẹ̀ yìí tẹ́ ẹ bá wú jáde tẹ́ ẹ bá ń pariwo rẹ̀ yóò já nǹfààní fún ìsìlámù àti mùsùlùmí ẹ máa wù yìí àwọn ló sọ wá rí pé àyín ah, tó ṣẹlẹ̀ yìí nǹkan padà nílé kan àmọ́ ẹ dáṣẹ ẹ má wí torí pé tẹ̀ ẹ bá ń wí aburú yóò kó bá Islam àtàwọn mùsùlùmí ẹ má wí má ọlọ́run ní ta àtẹ́kùn ọ̀ràn ṣe nìyẹn tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn ẹ dágbára sọ́dọ̀ àwọn àfa àwọn ní áhùn ìsìnbá ọ̀ àmọ́ wàá sàlàyé la àyè máa bulẹ̀ gan ìsànbẹ̀ kó náà bú mílù dáadáa bákan náà tó bá jẹ́ nǹkan apáyà bí nǹkan àfọkànbalẹ̀ ni àwọn yóò sọ fún pé tẹ ẹ bá wí àwọn ọ̀tá islam wọ́n lè lọ dúdì wá ń bẹ̀ wọ́n lè lọ dúdì islam ń bẹ̀ wọ́n lè lọ dúdì mùsùlùmí ń bẹ̀ tí wọ́n máa kó para bá islam àti mùsùlùmí ẹ má wí ẹ fi pamọ́ ní títọ́ ní bàtà má dọ́ọ̀bù jẹ ni. àwọn nílé ti sìn bá ọ. bákan náà tó bá ti yẹ ká máa wí káàkiri náà àwọn nílé tó máa fi ẹ máa wí káàkiri ibi wíwí rẹ ní mọ́fúláhà wà ibẹ̀ làǹfààní wà fún Kila lọ́nà ọba àdìgá sọ ọlọ́ni wà láwọn ọdún ìlà rasuli wà ilà kúlì amúlì minkum ọlọ́ni tó bá ti fún ọba dá padà sọ́dọ̀ ànábì ọlọ́run àní àti àwọn àfáànù wọn subhanallah ọlọ́run ọba àdìgá ní kó yọ ayé pé kí nǹkan bá ṣẹlẹ̀ ká máa dá padà sọ́dọ̀ àwọn olùmọ̀ ọ̀dọ̀ àwọn àfà àwọn àfà fẹ́ẹ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ kìtàbà ti sunna tán ti ń lò kí sọ́dọ̀ àwọn jára bíi torí ká máa rí pé à ń lé àwọn olójú kan lọ àwọn míì náà tó wọn ráàyè wọlé hmm? ọlọ́run bá rí pé ọ̀sán pé tí ìfọ̀kànbalẹ̀ bá tẹ̀lé sí wa àbí ìpàyà bá ti ká máa jìnlẹ̀ sọ́dọ̀ àwọn jálàbí kan bá àyẹ̀wò subhanallah ọlọ́run bá rí pé lè kò sí jálàbí rẹ bọ́ nìyẹn o wọn bá wa yẹ̀wò báwo inú tọ́lọ́run bá rí pé pèpè fún díẹ̀ pátá náà lọ́rọ̀ ilé wa inú tàwíìdì ta gbọdọ̀ tó ti káyọ̀ lọ́dún títí ń sọ̀pọ́tì ẹ̀bọ ní jẹ ìyálà yáyà lọ́dọ̀ ọlọ́run ọba tó ká tètè torí káwọn fẹnu mi ní ọmọ sọ̀rọ̀ ayé ariwo bí yáyà yìí ẹ́ fáànù lọ tọ́ra wọn sún bí náà àgbákò kan làwọn náà àgbákò kan ni wọ́n tó àwọn náà ti pọ̀ jù láwùjọ wa yìí àwọn náà pọ̀ jù tó àwọn atukura ní gbòógì ẹ́ fáànù lọ nítorí àwọn ògùn wa ló wí ọlọ́run láì fi kúlíkúlí fáànù lọ àwọn ọ̀rọ̀ kúfúrú subhanallah so àwọn wọ̀nyẹn ń kàtàkàtà ni wọ́n ọ̀rọ̀ wọn sì ti clear àwọn onísúnnà kọ́lọ́n mọ́jẹ káàrí àpàdà sí burúkú àlẹ́ ìgbàkanjẹ́ pẹ̀lú tí wọ́n mọ́ nílà fi bọ́ọ̀dà ara wa pẹ̀lú wọn torí pé kódà àwọn tí ń sun súnnà gẹ́mà ìṣẹ̀lẹ̀ àwọn eléyìí aláìníkà tí wọ́n tí wọ́n jẹ wọn wá káàkiri ọ̀rọ̀ àwọn sì ti clear àmọ́ rẹ̀ ọkùnrin eléyìí ṣe ọ̀rọ̀ rẹ̀ lè dàrú máwọn onísúnnà lójú torí ẹ̀rọ pé onísúnnà ni tó ń lọ́mọ pariwo ànẹ́bí ànẹ́bí ọmọ pariwo kìtàbà ti súnnà ńlá ti gbọ́dọ̀ ọ̀tá tó bá ọ̀tá tí ó bá ti fojú hàn subhanallah a nígbà àbùkátà ká máa dára láwọn olórí àmọ́ torí pé agọ̀ nítorí jẹ́ ká kó sínú kàkúkẹ́ rẹ̀ agọ̀ nìyẹn téèyàn bá gọ̀ nù agọ̀ ní máa ń dààmú yàn téèyàn ti kó sínú kàkúkẹ́ ọ̀tá téèyàn mọ̀ àmọ́ ta tí o mọ̀ tẹ́ ẹ̀kú tí o fojú hàn sọ́dà bí ọ̀rẹ́ tẹ́ mọ̀ rẹ̀ pàálù sún náà ni òun dá sí múra nípa lórí ilé káwọn èèyàn gbà káwọn bá yí àwọn èèyàn lágbòdà náà kéde pa àpà àwọn onífíjìtì àmójútó àwọn náà dáadáa fáwọn ọlọ ṣòlá sara báyìí ní dáa nípa yọ̀ǹbẹ̀ ni pé ọlọ́run ọba àdékẹ́lá ń dá padà ó sì nǹkan bá ṣẹlẹ̀ ká máa já padà sọ́dọ̀ àwọn apá ẹ sùpàdà lọ ọlọ́run bá lè kele òfin ẹ̀sìn yìí sọ́wọ́ ẹnìkan ká atẹ́gùn ká ẹbí kọ́mínà náà yìí náà mẹ́wàá jẹ́sìn gbọ́yé fún rẹ̀ sùpàdà lọ sọlọ́run bá lè kele òfin síbẹ̀ náà nínú wáyà yìí nípa ayé ayé ìtafọ̀pá fẹ́ sàlàyé sọlọ́run ní la alimahu alladhina yastanbitunahu minhum ọlọ́ ó túmọ̀ sí pé minhum nínú àwọn èèyàn àwọn kan ní ahlul ìsìnbá kéde gbogbo wa àwọn náà ní la alimahu àwọn sábà nímọ̀ àwọn ahlul ilmi àwọn náà sì ní àwọn náà ni wà ilà ulil amri minhum àwọn ni alu istinbaqo kíni kì ní al-istinbaqo òun náà ni al-istikhraj ká pa nǹkan jáde tó yẹ báyìí nìkan mímú nǹkan jáde tó àwọn ni wọ́n lè ṣe istinbaqo al-ahkam wọ́n lè yọ ìdájọ́ jáde kó nínú tírà Ọlọ́run ọba àti nínú hadith anabi sábàkà hadith anabi abẹ sínú wọ́n lè fàdáyọ pé hadith yìí tó ń jẹ إذا جاء قيل من سوى ما تنو حديثا إذا إيش لم نسياحة ولو ما رزقه من ينمو تبقى وجه أهل الإنباط لعلمه الذين يستنبطونه منهم سبحان الله سيقبوا ولا والي في استنباط طبعا يقول ولا والي في استنباط ولو ما باو نتعيك ولو رجوه إلى الرسول وإلى كل الأمر منهم ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ní ká ọlọ́run ní ṣẹ̀ṣẹ̀ ní ọlọ́run ní ṣẹ̀ṣẹ̀ ní ká máa dá padà lọ́sọ́dọ̀ ànábì ọlọ́run ọba ká máa dá padà lọ́sọ́dọ̀ àwọn afá ọlọ́run ní káwa náà lọ wọnú kòránì state ká máa padà déyọ fọ́nra wa ni. àmọ́ tó tó gbogbo akọ́lá ní ìkápá àti ṣe bẹ́ẹ̀ gbogbo akọ́lá ní kójọ́rọ̀ láti lè máa yọ ìdájọ́ nínú sírọ̀ ọlọ́run ọba àti inú hadith ànábì nítorí ọlọ́run ọba ìkọ́lá tó tẹ bá rẹ nìkan tó ní ẹ máa wọ ní kìtàbà àti sunna straight ẹlọmọ mẹ́rin straight ọfẹ ọfẹ ọfẹ dà yín lágbòsí náà ni ìpèpè tí ń pèpè yẹn yapa sí ìpèpè tọlọ́run bá torí tọlọ́run bá àdéṣe láti pín àwọn ẹ̀sìn méjì lọ ní fast ali ọlọ́run bá àdéṣe láti kó ya pé ojúṣe àwọn kan ní kí wọ́n máa fèrè béèrè ni alazikiri àwọn olè máa fèrè béèrè lọ́dọ̀ wọn àwọn olùmọ̀ ọlọ́run ọ̀tọ́ pípẹ́ lọ́ máa fọwọ́ bọ́ sí àtìtáàbọ̀ ah, ọlọ́run bá kẹ́ lọ́ máa à ń sọ̀rọ̀ ẹ̀sìn ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ kúkúrú ni subhanallah tó bá jẹ́ pé gbogbo wa pátápátá òun náà la lè máa wọnú tíra ọlọ́run alukur'an straight àti sunna lẹ́yìn straight ni ilé tọ́lọ̀ wa ìdílé pé pàtàkì sọ̀rọ̀ ní ká lọ́ máa bèrè béèrè ọlọ́run ọba tí ní ká lọ sí pé ká máa bèrè béèrè ọlọ́run ọba sọ fún wa pé kí nǹkan bá ti ẹ lọ́ máa wọnú ayà ọlọ́run ẹ lọ́ máa wọnú àdìsá lẹ́yìn ẹ lọ́ máa fayọ́ fúnra yín bẹ̀tọ́ lọ́n ti mọ̀ pé kẹsì gbogbo aláàní kápá aláàní ìmọ̀ láti fa ìdájọ́ yọ nínú tíọ̀rọ̀ ọlọ́run bá fi nínú àdìsá nẹ́bí ọlọ́run fi ní ká gbé ká gbé sọ àwọn tí wọ́n lé kékeré wọ́n nímọ̀ nípa rẹ̀ lọ ọlọ́run fi ní fásitàlú ọ̀gbọ́n ara yẹn yé ni fásitàlú ahla zikri subhanallah ó túmọ̀ sí gbogbo akọ́nà lè máa wọ́n òkè ìdí mo fẹ́ béèrè ni pé ọ̀dà ṣé gbogbo àwọn tó jókòó síwájú tiẹ̀ náà ti ń gbọ́ mọ̀hádọ́rọ̀ rẹ̀ yẹn ṣé gbogbo wọn wá dá ló kéwú ṣé gbogbo wọn wá dá ló lè wọ́n náà ìkùránì ló lè fa ìríyọ́ ń bẹ̀ àbínú sínú ànẹ́bí ọ̀pọ̀lọpọ̀ ninety percent àbí ninety five percent àbí ninety nine percent àwọn tó jókòó síwájú rẹ̀ wọ́n àlẹ́ ìwọ gan fún ìrẹ̀lẹ̀ ká kwan kẹ̀rọ àtàǹfààfẹ́ àbí tó lè ka irú wọn náà mọ̀ kì í sọ̀rọ̀ tó pamọ́ bọ́ọ̀tà ké koran fọ́dà ké sọ́rọ́ tìlfà sí àlàfán ké sọ́rọ́ tìlfà sí àlàfán gbogbo ayé ni wọ́n mọ̀ torí ọ̀rọ̀ kẹ̀rọ àtìlkọ̀rán ti wà lè báyẹn òní ti ké bísímìlá òní ti ká àwọn bíbí láì gan tó ti jẹ̀bi subhanallah. Sebe a nitin kámọ̀ wá sàwọn tó kó síwájú tó yẹ pé ìwọ tún la ìwọ tún olójú kan tún lọ gba láàrin àwọn afọ́jú ìwọ tún lọ tún jà fà fún wọn. ninety nine percent àbí ninety nine point nine percent only zero point one percent nínú àwọn tó wà wájú rẹ nìkan for the benefit of doubt. subhanallah so sẹ́ni tí ò wá lè ka Kùránì yẹn jú tóun lẹ́sọ̀ọ́ pé kọ́mọ wọnú tíra ọlọ́run bá straight kọ́lọ́mọ straight bẹ́ẹ̀ ṣé kò ní sọ̀rọ̀ straight. sẹ́ni tí ò ń balẹ̀ ṣe kọjá rí tí o lè ka hadith anabi tí ọmọ túmọ̀ rẹ̀ lẹ́ni kọ́ lọ́mọ wọlé àbó mo tẹ̀ gbọ́ sí wọn ní translated translated bukhari àti muslim translated ẹ subhanallah kama ka translated al-Qur'an subhanallah ọfẹ́ sọ àwọn èèyàn nílé yìí torí pé kéèyàn tó lè máa mú kíran náà àti inú ó láwọn ìlú tí ó lè kó yí ọ

lórí àwọn wọ̀nyẹn ṣùgbọ́n ọba kó sànù wa níta fẹ́ fàyọ̀ bẹ̀ ni pé ọlọ́run bá lè tẹ́lá tó bá sí gbogbo apátápátá ala lọ́nà ala máa lọ mẹ́rin straight nínú alukoran àti nínú hadith anabi ni ọlọ́run ọba lè sọ pé wàhálà ọ̀rọ̀ dùhù ilà rọ̀túlì wà ilà ulì amúrì ọlọ́run sọ pé zikiri tó túmọ̀ sí pé gbogbo kìí sọ̀rọ̀ yẹn ní kí gbogbo akéwú àmọ́ ọ̀rọ̀ yẹn ní kí gbogbo akuma alukur'an lè ké lè dín dábàá fi jọ́sìn fọlọ́wọn ọba àmọ́ kìí sọ̀rọ̀ yẹn kí gbogbo adáfa subhanallah kí gbogbo àwọn sọ̀rọ̀ àbá ló dáfa gbogbo àdúmọ̀ yìí ò lè dáfa reality nìyẹn nítorí ẹ̀ lọ́nà ọba àdìsílẹ̀ òfin ṣe dáhàwà ní fáwùtò àyìn gẹ́gẹ́ bí ìrọ̀ torí pé fáwùtò àyìn nìyẹn gbogbo alágbọ̀dọ̀ fi àmọ́ dáhàwà àtàwọn tẹ́tọ́ bá ní sọ́bà bùkátà mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá lè ṣe lóòwò ṣe ní ọ̀ràn yẹn tí gbogbo wa gbọdọ̀ máa ṣe tó fi jẹ́ sí àwọn tó máa ń mọ̀ ń pa rẹ̀ lọ́lọ́run bá lè fẹ́ láti lọ́rùn rẹ̀ lórí tá a bá ti ráwọn tó tó ká lọ pọ́n pa rẹ̀ àwọn yòókù ní lẹ́sẹ̀ mọ́ nítorí pé ọ̀rọ̀ ọ̀nà kì í ti gbogbo wa láàní láàní tá a dà fà nígbà níbi gbogbo akọ́ láàdì àfà àmọ́ ọ̀ràn yẹn ni pé gbogbo nígbà tó ṣe gbogbo aládàáfà ló fi jẹ́ sí kété gbogbo alámàwọnú ẹ̀rí straight yín táwọn wí fún wa nìyẹn pé bọ́ ọba lọ́nà alukurani straight bẹ́ẹ̀ tọ́ lọ́nu kúnlẹ̀ lẹ́bi straight bẹ́ẹ̀ tọ́ lọ́ fàdájọ́ yọ jáde straight ó sọnù straight ó sọnù straight wà bọ́ọ̀ pípẹ́ ọ̀mọ́ parẹ́ kó o ní wọnú mọ́tò kọlọ́mọ́ kó o ní wọnú engine mọ́tò kọlọ́mọ́ kọlọ́mọ́ tún kìíní straight ọba mọ́tò jẹ́ straight subhanallah báwo wá ló ti wá wọnú ẹ́ńjìnì tó yẹ pẹrẹ tọ́mọ èèyàn ṣe alá òwọ́n náà mà kó lè dábẹ́ wọ̀ ẹ́ ò ní mọ́bẹ̀ nísìn ọmọ rẹ̀ ní síkì ìsìn kọ́ wá mọ́bẹ̀ kọ́ ọmọ sọpẹ́sà fún lé ká ní appendix ló mú ẹ́ kọ́ wá ní appendix àwọn dókítà ti máa ń lakùn náà ni kọ́ wá tẹ ọmọ lẹ̀ kọ́ wá mọ́bẹ̀ ọbẹ̀ tó mú àbí kò pẹ́ kọ́ńdọ̀tà kó kíni dídì tó ń wọnú kuran àti àdí gbèsè wọ o ní wo o ní mọ bẹ kò ní ti báwọn dókítà máa ń la kọ̀ọ̀kan máa ń la kọ́ máa pọ̀ mọ́ báwọn. lórí ọ̀rọ̀ ẹ̀mí ọmọ pé èèyàn gbọ́dọ̀ àmọ́ lórí ọ̀rọ̀ ọlọ́run subhanallah ẹ báwọn ò ṣe bẹ̀rù ọlọ́run tó jàbá láti tu ilẹ̀ ó ní kí ẹ máa wọnú sí ọ̀rọ̀ ọlọ́run ọba tré kò sì ní ní kí ẹ máa kò sì ní ní kí ẹ máa kí ẹ máa ní tré kíkẹ́ ni dókítà so a gbọ́dọ̀ gbàgbọ́ yé wa dáadáa so wípé kìí ṣe gbogbo ọlọ́run bá lékè dání ká máa sọ ọ́ bẹ̀sìn á bẹ̀sìn ọlọ́run bá jẹ́ báyìí ẹ́ á bara wa láyé jẹ́ járe ọlọ́run bó ti jẹ̀yìn yà lọ́dọ̀ ọlọ́run bá subhanallah ṣé bá nìkì so látara báyìí tá a bá ń rí àwọn àyà tọ́lọ́run bá lékè dání sọ pé ẹ máa lọ́mọ mẹ́rin ẹ lọ́mọ mẹ́rin inú alukoran ẹ máa mẹ́rin inú sunna àwọn tó nímọ̀ nípa àwa gẹ́gẹ́ tó yẹ sí pé àwọn ò lè mẹ́rin tiwa ọlọ́run bá ti pa wá láti fi kálọ́ máa béèrè lọ́dọ̀ àwọn tó lè mẹ́rin àbí ohun ṣé ẹ máa ju dodo ní màá ní màá náà ṣé ẹ máa sọ nǹkan tí ó wà practicable tí ó wà practicable tí ó wà realistic àwọn nǹkan tí wà practicable subhanallah bóyá ó ti wá máa sọ àwọn ọmọ tiẹ̀ náà láwọn ọmọ jàbàtà náà ṣé fún un náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ sábà jiyàn pẹ̀lú àwọn èèyàn ń ta àwọn ọmọ ń pè ọ̀ fún pẹ̀lú fún ti apá sùtàn nínú àti nìkan jìnnà sọ̀rọ̀ kí nìkan ni wọ́n fẹ́ pè lọ́dọ̀ yìí ṣé inú àlùkò àlùkùránì tọwọ́ ẹgbẹ́ nípa ọmọ náà àlùkùránì sí èjì kí ló dé pé òfin nípa ọmọ náà àlùkùránì sí ìtàkà àdìsà lẹ́jì kí ní pè ọ́ ṣé wọ́n tó pè òun tí wọ́n àlùkùránì àbí wọ́n àdìsà lẹ́jì kí ń wọnú ẹ̀ sí èjì. subhanallah àìmọye àbáwọn yìí pè ọ́ fún ẹgbẹ́ ìdájọ́ ẹ̀sìn òfin ní kálámà wọnú ẹ̀ sí èjì kálámà mọ̀ tó bá jẹ́ sí pé àbùkátà fà àbùkátà kankan mọ́ lórí táwọn kí lórí táwọn yẹn ń wá mọ̀ áwùdọ́rọ̀ tó ń kálukú náà lọ ra bùkọ́rí mùsùlùmù sílé ebi nu bùkọ́rí àti mùsùlùmù àti àwọn súnà ebi nu tí wọn náà ti ń mú lẹ́sẹ̀ tó wá ṣe fún wọn nìyẹn àti náà Kùránì sọ fún wọn kán lọ rà kálọ́ máa dà kálé. kíná bùkátà ká máa wọ́sí táwọn wá sọ́dọ̀ rẹ sí. ibà fà ni wọn náà ń pe ra rẹ ibà fà làwọn kan ń pè ọ bó tẹ̀jẹ́ sí pé kò sí torí abùkátẹ̀ yẹn kanjọ́ pé yọ́ lọ kẹ́kọ̀ọ́ yọ́ ma bá ti ń yọ ẹ̀rí nínú Qur'an àti nínú hadith anabi òun ní ọmọ wa sàlàyé fún wa tẹ́lẹ̀ nǹkan tí wọn náà ń ṣe nìyẹn tẹ́lẹ̀ nǹkan tí edokò kan gbé wọn náà sí nìyẹn subhanallah táwọn yẹn fi ń pè olóyìn fún táwọn yẹn wá sí muhabbarọ̀ ẹ̀ láwọn tí ò láwọn tá pé bóyá nǹkan ń bẹ lára tá pé bóyá máa ń bẹ fún ẹ àwọn ọ̀rọ̀ tá a bá yìí máa ń sọ àwọn ọ̀rọ̀ tí ó wà practicable ni àwọn ọ̀rọ̀ tí ó wà realistic ni àwọn ọ̀rọ̀ tí ò bá làákàyè mu ni tó fi jẹ́ pé tó ń kálukú wa náà bá gbé sí làákàyè mu lẹ́sìn sọ fún wa lẹ́ka pé ọlọ́run bùkátà làákàyè nínú ẹ̀sìn lọ́lọ́run fi la ẹ̀sìn bọ́ wèrè lọ́rùn àtọmọ kékeré àtẹni tó ti sùn ẹ́ ọlọ́run bùkátà làákàyè ká máa lo làákàyè wa láti gbàgbọ́ yí ọ̀rọ̀ náà bàtà máa ń bàyàn sí ọba ń ṣe wáàsí fún yàn téèyàn bá wà ní ìjòkó wáàsí yẹn máa ń tẹ́ níta ń fà yóò bẹ̀ ni pé kò sí ààlẹ́ rẹ̀ tèyí ṣe tá a bá yọ àfà fún wa láwọn àpèjúwe kí n tó tún lọ sáwọn jẹ̀rí mi náà kí làpèjúwe alákọ̀ọ́kọ́ ó ní pé gbogbo yẹn tí ọba ka hadith lónìí yọka Bukhari Muslim sunan Abi Dawud sunan Tirmidhi Nasa'i Ibn Majah gbogbo àwọn tá a wí àpá ni wọn Bukhari tá a èèyàn ní jẹ́bẹ̀ẹ́ tá a bá bùkátà àwọn àfa ìwé orí hadith anabi ṣé báwọn gan ló kójọ subhanallah tí a bá rí àwọn àfa tí wọn kó ìmọ̀ yìí jọ ṣé ìwọ ọmọ pa anabi ní ọmọ ajíṣe ọmọ ọmọ ọmọ tí ọba ti kíra táwọn àfa ti gbìyànjú tí àwọn àfa ti lọ́bi jẹ́ tí àfa tẹ àwọn ẹni bá láti gbìyànjú mú wá sàlàyé ẹ̀rí lórí ẹ̀ tí ọba sáwọn afa wò lè ní Quran subhanallah tí ọba sí àwọn afa kò sí kàtí ń jẹ Quran àlérí àwọn ọlọ́run ọba àlekẹ́lá ti tún ẹ̀sìn yìí àwọn ọlọ́run ọba àlekẹ́lá ní ká máa kọ́ wa lẹ́sìn. so kéèyàn ká máa sọ pé àbùkátà fà kéèyàn ká máa kéèyàn ká máa rẹ́ńdà àwọn afa gbígbé tó wọ́n fẹ́ máa tòun sọ́dọ̀ ara rẹ̀ wọ́n fẹ́ máa síjú àwọn èèyàn sọ́dọ̀ ara ẹ̀ nìkan subhanallah ọ̀wá rẹ́ńdà àwọn ìgbìyànjú wọn ìdààmú àwọn afá náà lójú fi ìwọ náà lójú fi ń rọrọ sọ síra àwọn náà lówó náà lọ ń kà tó fi lọ gbẹ́sìn yìí tó fi wọn ti mọ̀hágọ́rọ̀ àbí síra àwọn afá yìí náà lọ ń kà tọ́ba ka bọ̀kọ́rí gan afá kan lọ́kọ́ síra rẹ̀ náà ni tọ́ba ka muslim ẹ̀yin gan àdìsá náà ló kójọ fún wa ẹ̀ àdìsá náà tó kójọ fún wa tó kójọ fún wa yẹn tí wọ́n lọ́wọ́ tí ọba sí bọ̀kọ́rí tí wọ́n ló kójọ tí ọba sí bọ̀kọ́rí tí bọ̀kọ́rí ọba tí ò lo ìmọ̀ tiẹ̀ láti kójọ tí ò kẹ́kọ̀ọ́ láti kójọ tí ò mẹ́lẹ̀ tọ́lá làfíà tí lè tiẹ̀ lálàáfíà tí wọ́n lè kójọ tí wọ́n máa àdìsá lẹ́bi ìyẹn àdìsá lẹ́bi ló kójọ fún wa náà àdìsá lẹ́bi ló kójọ fún wa náà ìmọ̀ kọ́ ló ní tó fi kójọ ṣé tí ọba kójọ tẹ́ yóò àdìsá lẹ́bi ó kó rẹ̀ jọ àbí àdìsá lẹ́bi yóò kó rẹ̀ jọ tí àwọn èèyàn yóò bá kójọ àbí tí ọba àwọn èèyàn yóò bá kójọ ìwọ́n mọ̀ sí jẹ́sìn kó o lè mọ̀ náà so kí ló tà ń kara wa kí ló tà ń ta àwọn èèyàn kí ló tà ń ta àwọn èèyàn lórí nǹkan bẹ́ẹ̀ pé wàláhì bẹ́ẹ̀ bá ti yọ ọ̀rọ̀ àpapọ̀ inú ẹ̀sìn yìí èèyàn lè rẹ́sìn sèmà ẹ̀sìn ti dàrú nù kò sí nǹkan tó ń jẹ́ sèmà tí wọ́n á jẹ́ kó yọ pé kò sí nǹkan kan táǹkì inú ẹ̀sìn tí èèyàn fáwọn afáàlù kékeré o àwọn afáàlù ló sàlàyé ẹ̀fọ́ àwọn afáàlù mú wá fún wa láti ojú ọ̀nà àwọn afáàlù àṣírí pé tá a máa ń àwọn afáà kò yé àwọn nǹkan ń pè láfa òyé àwọn èèyàn ṣé báyìí ní kò yé àwọn èèyàn ìjọ́lẹ̀ lè jẹ́ pé a kí n tó sàlàyé àwọn ẹ̀rí mi ẹ yé kí n tún padà sí ibi ẹ̀rí kan tí mo lò síwájú torí pé ibẹ̀ lọkùnrin yẹn ó padà wá lọ sí ẹnpẹlẹ mọ́ yá ọ̀yọ́ lẹ́bí náà amánu àfihàn ìlú àwọn àfihàn rasúlá wa ulil amri minkum fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasul ibi tí wọ́n tẹnu mọ́ ni. ọmọ yẹn o orí àyà orí bí o sì fò fa in في شيء، shay ọlọ́run tẹ́ bá ń ṣe ya pa nípa الله والرسول. إذا Allah wa rasul ẹ̀dá padà النبي. náà bá tọ́lá àtọ̀dá nẹ́bí. yóò jẹ́ síbá yín sìn ọlọ́run ní kájà padà sọ́dọ̀ àwọn afá ọ̀dọ̀ ọlọ́run ọba ọ̀dà nẹ́bí ni. náà ọlọ́run ní kájà padà sọ́dọ̀ ọlọ́run ọba ọ̀dà nẹ́bí. àwọn olólọ́run bá dédé ní kájà padà sọ́dọ̀ ọlọ́run àtọ̀dá nẹ́bí. ṣé gbogbo wa lọ́run ká máa dá padà síbẹ̀? àwọn àfa náà ni àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ náà ọba yí àtọ̀rọ̀ nẹ́bí. àwọn tó ń mọ̀ sí mọ̀ tọ́rọ̀ ọba ń sọ tán kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ náà àtọ̀rọ̀ nẹ́bí ṣé gbogbo àwọn tó lọ sí yìí tó tò sí wọn wájú ìtàn ṣe lọ́ọ̀yà yìí torí lọ́ọ̀yà ń bẹnu yín ẹbí lè pé kí ni ìdájọ́ lọ́ọ̀yà yóò ní káfíìrì ní lọ́ọ̀yà àmọ́ lọ́ọ̀yà ń bẹnu wọn o lọ́ọ̀yà ti ń bẹnu wọn ìṣẹ̀ ń pírátìsì kéṣe káfíìrì gbogbo gbà kan mú lọ́fà lọ́ọ̀yà yìí lọ́lọ́ gbàálẹ̀ tọ́mọdé mú káàkiri lọ́ọ̀yà yìí lọ́mọ ń dúró tí lọ́mọ ń gbàálẹ̀ tó má sì jẹ́ pé èèyàn kan nílò lọ́ọ̀yà báwọn yóò ní káfíìrì yóò ní ṣe ń lo lọ́ọ̀yà lọ́ọ̀yà ti lo kankan ju ìdájọ́ tó yàtọ̀ fún kìtàbà ti súnmọ́ lọ àṣọkùn rẹ̀ yìí máa ń zọrọ̀ lọ yóò lè ti di káfíìn pé pẹ̀lú rẹ̀ òun ti ń lo lọ́yà tí lọ́yà yìí wá ṣe káfíìn mọ́ àbí lọ́yà tó bá ti jẹ́ jàbàtà yóò máa jẹ́ muslim lọ́yà tí ì bá ti jàbàtà yóò máa jẹ́ káfíìn àbí sábò ti kọ́hún níbo lè rí ìyún wa fún alẹ́ yìí ní kìtàbà tí sọ̀rọ̀ pé lọ́yà tí bá ti ń tẹ̀lé wọ kò bá àmọ́ pírátìsì tí ń ṣe lọ tí bá ti ń tẹ̀lé wọ kò ní jẹ́ káfíìn àmọ́ lọ́yà tí lọ́yà tí wọ́n ti tẹ̀lé ẹ yóò máa jẹ́ káfíìn ayà kò tó bá sọ bẹ́ẹ̀ àtàrí sànẹ́bì tó tó tó ya tó tó tàdá yín lọ́ọ̀yà tó bá ń bẹnu ẹgbẹ́ tí yín yàtọ̀ fún lọ́ọ̀yà tó ń bẹ́nu mi torí lọ́ọ̀yà ń bẹnu àtìmọ́ òun ní máa lọ ń gbọ́ lẹ̀ nígbà táwọn ọlọ́pàá bá mú ẹ àbí kíní bá mú ẹ so kí láyé fàáyé bẹ̀ ni pé ká má gbàtàn jẹ sí ibà yìí so ìtumọ̀ láyé fàáyé ni pé ṣé gbogbo àwọn tó ń sọ pé ìwé ni wọ́n kà yìí náà tó síwájú rẹ̀ yìí náà táwọn náà náà máa já padà dé kìtàbà àti ọlọ́run ọba òní kẹ́ni ká dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ ọlọ́run àtàtà nẹ́bí ju àwọn tó bá mọ̀ nípa bí lọ wọnú àlùkùránì láì ní mọ̀ nípa rẹ̀ wàláì ó torí búlọ́dọ̀ ọlọ́run ọlọ́run mẹ́jẹ ká torí burúkú tòrádìí ọlọ́run ọba yìí tọ́ ọ̀bọ̀ ń tọ́ kútọ̀ tọ́ ọba lọ tọ́ ọbọ̀ tí ọlọ́run ọba tó mọ̀ nípa rẹ̀ sínú kìtàbà àti súnà àwọn tí wọ́n ní ìmọ̀ tó pọ̀ gbọ́dọ̀ sí ẹ̀jìyàn ọ̀ gbọ́dọ̀ sí yápa lórí ẹ̀sìn tí ìbáṣepọ̀ bá gbé ní tó pé fa internet zaati àwọn onímọ̀ sí ni zaati àwọn onímọ̀ yápa lórí ẹ̀sìn àwọn tán nímọ̀ nípa rẹ̀ àwọn ẹ̀sìn gbà débi ti fáyà yìí ìtumọ̀ níta gbọ́ yìí lórí ilé ẹni sọ pé nǹkan mi lọ nǹkan mi ló ń gbọ́ yìí ẹni yẹn sọ pé nǹkan mi àwa ní gbogbo yẹn dá padà. àwọn tí ó mọ ṣe yápa lórí ẹ̀sìn àwọn sábà máa ń pa ẹ̀sìn ní kí ẹ ó tún ṣàkàtò lọ́dọ̀ náà ni ẹ̀yìn títí ẹ ọlọ́run yẹ máa béèrè ni ẹ̀yìn ọlọ́ máa béèrè ni fat alu ni ti yín fat alu ẹ̀yìn ọlọ́ máa béèrè ni pèsè bẹ́yìn náà mo wá tọ́ ọ bẹ̀sẹ̀ kò sí yé so eléyìí báyìí tó fà á sáfin ó ní pé káwọn èèyàn ká lè kìlọ̀ fáwọn èèyàn káwọn èèyàn mọ̀ wọn ara wọn ẹ má gbàṣẹ ẹ má ẹ má gbàṣẹ òun ṣẹ́ṣe téèyàn bá fẹ́ kàgbákò lọ́dọ̀ náà ẹ̀sìn ọlọ́run bá ọlọ́run bá sọ kọjá kéèyàn kẹ́kà máa tọ́ ọ bọ̀ nítọkùtọ̀ ibi tẹ́ni tọkùnrin yín pè yín lọ ètò yẹn máa tọ́ ọ bẹ̀sìn ọlọ́run yìí ọkọ̀ parun ni. subhanallah ittakhadha an-nasu ru'usan juhala fasu'ilu fa'aftau bighayri 'ilm fadallu wa adallu. ṣùgbọ́n ọ̀rọ̀ sànà ọ̀tọ̀ làwọn tí kùránì gbà lérò pé ká máa dọ́rọ̀ padà sọ́dọ̀ lọ́wọ́ àtọ̀ àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yé kẹ́kọ̀ọ́ kìtàbà àti súnà lọ́lọ́run ní ká máa dá padà síbẹ̀ àwọn àfáàní kìí ṣe gbogbo wa lọ́wọ́ ọba àdékè náà wí bẹ̀ torí pé nípa àwọn aláìmọ̀ kan máa ṣe ọlọ́run ti ṣàlàyé tiẹ̀ fún wọn ti pa láti ẹ̀rẹ̀ ni pé fásitì àlà zikiri nkutum la ta'lamun وإذا جاءكم أمر من الأمن أو الخوف أذاعوا أيديه ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà tó yẹ pé ó ń sọ fún wa ìjọ́ràn yẹn ìmọ̀tẹ̀ láwọn apá náà nínú àwọn èrí tó tún wà fún ká máa tẹ̀lé ká lè máa fẹ́ àwọn apá lọ́wọ́ bá lè kí lágbé ẹ̀sìn yìí lọ́wọ́ tó náà ni hadith tí ó wà nínú súnánù Ibn Majah hadith wà nínú súnánù Abi Dawud náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hadith tó ti lálàáfíà ni hadith yìí كثير بن قيس رحمه الله تعالى قل كنت جالسا عند أبي الدرداء في مسجد دمشق قل جوكو بدأ أبو الدرداء لمسألة دمشق فأتاه رجل وقل كبابا فقال وقل لك يا أبا الدرداء قل يا أبو الدرداء أتيتك من المدينة موابا ولكن مدينة كلا فأتيتك بي كي أبو الدرداء لبا ibi tẹ́ni ti wá bó ṣe jìnnà tó ẹ wo Madina sí Damascus nígbà bá Madina sọ ma Damascus tó wọn fi méjèèjì lẹ jìnnà sí àwọn jẹ lásìkò yìí wá tó ní ṣe lásìkò tí mọ́tò ń bẹ ṣe lásìkò tí plé ń bẹ ẹ wo wàhálà tí ń ṣe láti Madina tó ṣe di Damascus subhanallah tó ní ibi tí mo ti wá bọ̀ ni àti ìtúkà nílẹ̀ Madina ó tún wá fẹ́ fún Madina lọ́la dáadáa tó lè bá a mọ̀ ó ní Madina fi Rasulillahi sallallahu alaihi wasallam ìlú ànábì ìdẹ̀mú tí wá bá o bàláwọ̀ ni anaka tó hadith bihi nítorí hadith kan ni mo sì fi wá nítorí hadith ẹ̀yọ kan ni mo fi wá láti Madina sí Damascus yìí hadith yẹn ìró wa bá mi pé ò ń sọ fún àwọn èèyàn pọ̀ gbọ́ láti ẹ̀nà Nabi sallallahu alayhi wa sallam qala Abu Darda wa sọ pé fama já àdìkà ti já ọ̀tún kìí ṣe òwò ló gbé ọ wá kìí ṣe business lọ́wọ́ ṣe qala la onírara o kìí business lọ́wọ́ ṣe o hadith kan ló ń wá wá qala wàlá já àdìkà ghayruhu kì í dẹ̀ ṣe kankan míì nínú bùkátà yìí yàtọ̀ fowó ló gbé ọ wá oníkèéṣe kọ́lẹ̀lá oníkèéṣe kọ́l Abu Darda sọ pé fa inni sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam yaqul Abu Darda ni ìní gbọ́ láti máa Nabi sallallahu alaihi wasallam tí sọ pé man salaka tariqan yaltamisu fihi ilman nínú tó bá ń lójú ọ̀nà kan tó sahala Allahu lahu tariqan ila al-janna nínú riwaya Abu Dawud ó ní salaka Allahu bihi turqan min turqi al-janna ọlọ́run bá yẹn kéré ó ti rọrùn fún yẹn bẹ́ẹ̀ láti rin ojú ọ̀nà téèyàn tẹ́yìn ó rìn lọ sínú àlùjànnà ọlọ́run bá yẹn kéré máa ti rọrùn fún gbogbo ẹnikẹ́ni tí bá ń rí ojú ọ̀nà máa ń lé ayé tó bá ń rí ojú ọ̀nà kan lé ayé fẹ́ẹ́ fèyí mà ní wọ́n ń bẹ̀ ẹ wo láti ń bẹ fún kéèyàn máa wá mà o ẹ wo láti ń bẹ fún mà àtàwọn olùmọ̀ àtàwọn akẹ́kọ̀ọ́ àdàbí sọlọ́lá sọ ní gbogbo ẹnikẹ́ni tó bá ń rí ojú ọ̀nà kan yẹ ife sí ìmọ̀ ní wá lórí ojú ọ̀nà yẹn ẹ sahhala Allahu lahu tariqan ila al-janna ọlọ́run bá ti ló ti ní wọn fún ojú ọ̀nà tó gbà láti janna káyọ̀ bá gbọ́ bí ìdí dáadáa bóòlù ojú ọ̀nà tá a gbà láti janna ti lera tó tó fi di pé ọlọ́run bá ti ló wà fún ọ̀nà fẹ́ni ojú ọ̀nà táwọn àjá janna á kọjá lórí afárá kan nínú ojú ọ̀nà tá kọjá lọ wọ́n pè ní as-sirat as-sirat yìí àrẹ́bìnrin ó wẹ́ ó tẹ́rin ju wọn lọ àníbi yóò sì mú ojú abẹ lọ ìwà ń yọ orí ẹ̀ láti dà kọjá ẹ wo bó ti nira tó kún tó kẹ́rẹ́ ju orí lọ tó wá ń mú ojú abẹ lọ tó wá ń yọ abẹ́ rẹ̀ sì ní náwà tí yẹn bá fi lè jábọ̀ nínú ẹni ọjà sí sẹ́yìn kọ́nà tó nira ni dàdé ti sọ lọ́wọ́ fúnra sọ pé sáhàlà lọ́ọ̀dù láwù ọ̀rẹ́ ọ̀nà ìgbẹ́nà wà ilẹ̀ mẹlẹ́kẹ́ tẹ̀lé fún ẹni tí bá ń wáyé mọ̀ nípa tí wọ́n yọ lóṣù kẹ̀kẹ́ tẹ̀ yẹn wọ́n máa ti tàwáàdù ẹ̀ wọ́n máa tẹ̀rí bá wọ́n máa fún ẹni tí bá ń wáyé màá fi màlẹ́ hmm? wọ́n wá wọ́n wá kí ni eh? wọ́n wá ṣe wájú ìlú ajínigbà wọn wọ́n wá rẹ̀ yí apá wọn lẹ̀ fún ẹni bẹ́ẹ̀ subhanallah wọ́n ń nà fọ́ọ̀lì balẹ̀ ẹ̀yìn alẹ́ bí ni ọmọ akẹ́kọ̀ọ́ ẹni tí ń wá náà yastaghfiru lahu man fi samaa'i wal ardi alábi ní gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ní sánmà pátá àtàwọn ẹ̀dá tí ń bẹ nílẹ̀ wọn mọ̀ tọrọ àforíjì fún hatta al-hitan fil ma alábi ní kódà tí tóbi má àwọn ẹ̀dá tí ń bẹ nínú omi wọn mọ̀ tọrọ àforíjì fún subhanallah ẹ̀wọ̀lá wa inna fadla al-'alimi 'ala al-'abid alábi wá ní dájúdájú ọlá tí ń bẹ fún olùmọ̀ lórí ẹni tí ń sin ọlọ́wọ́n ọba tí ń jọ́sìn fọlọ́wọ́n ọba àmọ́ tí èso olùmọ̀ subhanallah ànábì fẹ́ kàn bí a ọlá tí ń bẹ láàrin olùmọ̀ pẹ̀lú ẹni tí ń jọ́sìn fọlọ́run ọba tí èso olùmọ̀ ẹwù nǹkan mo fẹ́ ká gbàgbọ́ yìí kan báyìí ànábì ò ní ọlá tí ń bẹ láàrin ẹni tí jólùmọ̀ àtọ̀ta ọlọ́run ànábì ò ní ẹni tí ń jẹ́ ọlá tí ń bẹ láàrin olùmọ̀ àti pòkì subhanallah ànábì ní ọlá tí ń bẹ fún olùmọ̀ lórí ẹni tí ń jọ́sìn fọlọ́run ni ọlọ́run ẹni tí ń jọ́sìn fọlọ́run ànábì ní kàfáàbì kọ́mẹ́rì àdàsáìrì kọ́mọ̀lì laylatil badri ala sa'iris sawaki ọ̀dà ẹgbẹ́ bí ọlá ti ń bẹ fún òṣùpá ìjẹ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún lórí àwọn àgbà yòókù yá ìfọ̀wà ẹ jẹ́ ká ronú síbi dáadáa ẹ jẹ́ ká wú àjùlọ tí ń bẹ fún àwọn àfà lórí àwọn olùmọ̀ lórí àwọn lórí àwọn tí wọ́n jẹ́ ẹni tí ń jọ́ ti fọ́lọ́ ọba lásán fún wọn nímọ̀ ká wọ́ wo títóbi ìràwọ̀ náà àti títóbi òṣùpá ẹ̀yẹ́ wo ìràwọ̀ tí a yọ nínú òṣùpá ẹyọ kan subhanallah ẹ̀yin náà wo àwọn gidi máa rí títẹ̀ tí ní sámà ẹ wò òṣùpá bó fi tóbi tó ní sámà tá a bá tó súnmọ́ àwàdà tó mójúpá wọn tóbi jù bẹ́ẹ̀ lọ o àmọ́ bó òṣùpá fi tóbi tó náà ló tún máa ń pé lójú pé yára pé tá a bá tó súnmọ́ yóò tóbi jù àwọn náà lọ pé nígbà tí méjèèjì náà jìnà sí wa dèjì bá ti jìnà síra wa tó a rí pé òṣùpá kan tó tóbi jù àwọn lọ subhanallah ẹ wá wo dèjì bá ti wọn rí wọn náà ẹ wo rí ìràwọ̀ tá a yọ ní òṣùpá subhanallah ẹ làwọn ti rí tẹ́tẹ̀tẹ̀ tẹ́tẹ̀tẹ̀ tẹ́tẹ̀tẹ̀ nígbà tí ẹ pọ́ǹtì sílẹ̀ ẹ wò ti rí ẹ wo yóò sùpá káàdì sí àwọn dáhùn inú sùpá káàkó wo títóbi náà títóbi àwọn àpá àtàwọn tó ń jọ́sìn fọlọ́wọ́n bá tí ì ẹlẹ́ẹ̀kejì ẹ wo ìmọ́lẹ̀ ẹ ìmọ́lẹ̀ tí ń bẹ fún òṣùpá jọ́kẹta lọ́jọ́ kẹrin lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún ìmọ́lẹ̀ yẹn tó bá tàn lálẹ́ yóò wá dàbí àfẹ́fà wà lọ́kàn tábẹ́ bá bọ́lẹ̀ ẹ mọ̀ báwọn apá àtúrí nìyẹn àwọn apá ìmọ́lẹ̀ ń bẹ lára wọn tó kú kẹ́kẹ́ wọ́n tún wá ń tàn mọ́lẹ̀ fún gbogbo àgbáyé pátápátá lànàbì tí wọ́n wúlò sùpà lànàbì tí wọ́n wúlò sùpà ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún subhanallah ẹ wá wo ìràwọ̀ ẹ rí fóun náà ní malẹ̀ àmọ́ malẹ̀ ìràwọ̀ yìí malẹ̀ tètè tí tíọ́kà máa tíọ́kà máa tàn yàràyàrà náà ni kódà kò rí nàrí sánmà dèlé pé àwọn àtúndẹ̀rẹ̀ jẹ nínú fàfà ìmọ́lẹ̀ ìràwọ̀ kò ju ara rẹ̀ náà lọ ìtumọ̀ náà ni pé gbogbo ẹnikẹ́ni tí máa ń sọ ìbáadà òun náà ní ìmọ́lẹ̀ lára àmọ́ gbogbo ìmọ́lẹ̀ rẹ̀ náà kò ní ju tóun nìkan fún rẹ̀ náà lè ti tàǹfààní fún rẹ̀ lọ nítorí pé ìran tó ń kí ìwọ nìkan ló ní ládàá rẹ̀ àwẹ̀ tó ń gbà ìwọ nìkan ló ní ládàá rẹ̀ zaka tó ń yọ ìwọ nìkan ló ní ládàá rẹ̀ sahaju tó ń ṣe ìwọ nìkan ló ní ládàá rẹ̀ sọdákọ tó ń ṣe ìwọ nìkan ló ní ládàá rẹ̀ nítorí ẹ̀ ló jẹ́ pé ìmọ̀lẹ̀ rẹ̀ dèdè tí ó tó wọn náà nìkan ló náà ni bẹ́ẹ̀ ló mọ̀ ẹ̀wò subhanallah ìmọ̀lẹ̀ rẹ̀ ẹ̀wò ìmọ̀lẹ̀ rẹ̀ ti tó ẹ̀wò ní tó ń ta wo mọ̀lẹ̀ fún gbogbo àgbáyé àlejò ní bọ́lá tí ń bẹ fáwọn olùmọ̀ṣẹ́ ilé lóde àwọn tí ń jọ́sìn fọlọ́mọba nìkan nìyẹn àlejò sọ́lọ́lá ọ̀sán wa sọ inna al-ulama warathatul anbiya anábì ní dájúdájú àwọn afa àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́wọ́n ba subhanallah àwọn afa ni wọ́n jogún àwọn ànábì ọlọ́wọ́n ba kí ni àwọn afa jogún lọ́dọ̀ àwọn ànábì ọlọ́wọ́n ba òun náà ni iṣẹ́ tọ́lọ́wọ́n ba àlekẹ́lá gbé láwọn ànábì ọlọ́wọ́n ba lọ́wọ́ ìmọ̀ àti ẹ̀sìn tọ́nà ọba àti kẹlẹ́gbẹ́lẹ́ àwọn àlejò ọ̀nà ọba lọ́wọ́ ká máa ṣàlàyé ẹ̀sìn ká máa tẹ̀lé wọn àwọn àfáà ni wọ́n wà àwọn àfáà lọ́gbàkú wọn gbà táwọn àlejò ọ̀nà ọba òsì lọ sí ma àwọn àfáà ni nǹkan jogún nìyẹn torí ẹ̀ lànà sọ pé innal anbiya lam yuwarrisu dinaran wala dirhama àwọn ànábì ọlọ́run ọba wọn àjogún dúkìá yé wọn àjogún owó fáwọn àfa wa innama warrasu al-ilma kí n ta jogún fáwọn àfa náà ni mà òun náà ni mà tọ́lọ́ ọba àdékẹ́lá fi rán wọn ẹ̀sìn tọ́lọ́ ọba àdékẹ́lá fi rán wọn náà ni wọ́n jogún fáwọn àfa àwọn àfa jogún lọ́dọ̀ wọn nítorí pé bàtà àwọn ànábì ọlọ́run ọba àwọn àfa ni wọ́n jogún àwọn àfa náà wọ̀ bàtà táwọn ànábì ọlọ́run ọba bọ́lẹ̀ àwọn àfa lọ kẹ̀kẹ́ bọ̀ subhanallah kí ni bàtà sán bọ́lẹ̀ òun náà ni ìmọ̀ ọlọ́run bá ìsìn ọlọ́run bá ìsìn àgbègbè sí díẹ̀. mo fi sọ wípé lẹ́yìn àwọn àníjẹ́ ọlọ́run bá àwọn àfa àlọ́kan àwọn àfa àlọ́run bá ìlera ti kàkókò ẹ̀sìn nígbà táwọn àníjẹ́ ọlọ́run bá lọ tán àwọn àfa àlùmọ̀ yẹn ọlọ́run bá ìlera máa ń gbẹ́sùn yẹn lé lọ́wọ́ ọlọ́run bá ìlera máa ń pín ìpè síbẹ̀ àti dáàbòbò àti tẹ̀lé ọlọ́run ìlera máa ń gbélé lọ́rùn torí àlẹ́bí ni wà innal ulama wà eh, innal ulama warathatul anbiya innal ọmọ akọ́dàbò akọ́dàbò hasbin wákìrì ọlọ́ni gbogbo ẹni alẹ́ ní gbogbo ẹni kí n tó bá ti wálé gbá ìmọ̀ yìí mú tó bá ogún àwọn ànẹ́bí ọlọ́run ọba mú akọ́dàbò hasbin wákìrì irú ẹni bẹ́ẹ̀ ti gbá èrè tó pé o ti gbà mú nìyẹn subhanallah sọ àwọn ànẹ́bí ọlọ́run àwọn àfa ni wọ́n rọ́pò ànẹ́bí ọlọ́run ọba àwọn àfa ọlọ́run ọba lẹ́gbẹ́ láti sàrólé fáwọn ànẹ́bí ọlọ́run ọba tàbá kúta ipò àwọn ànẹ́bí ọlọ́run ọba ni wọ́n máa wà subhanallah ẹwù ibi tọ́lọ́run ọba lè fẹ́ lá fún àwọn àlejò nítorí àwọn àlejò náà bá dúkìá yìí tó bá sílẹ̀ nǹkan kì í jogún wọn àdìsí wọn ní sahihan sahih bukhari àti muslim anabi sallallahu alaihi wa sallam pé nahnu ma'ishara al-anbiya la nurath àwa ìjọ àwọn àlejò náà bá wọn kì í jogún wa tá a bá kú àwọn dúkìá yìí tá a bá sílẹ̀ kò sẹ́ni tí wọ́n jogún rẹ̀ fama tarafna sadaqa gbogbo tá a bá sílẹ̀ nígbà tá a bá kú òun náà ni ẹ̀sìn ọlọ́run ọba tí wọ́n gbé dání ìpèsè sójú ọ̀nà rẹ̀ àti máa tó àwọn ẹ̀tọ́ náà àwọn àfa níwájú ogún ẹ̀. Subhanallah tó dẹ́lí mi lé tó túbọ̀ sí pé àwọn àfa ọlọ́run ọba àdìsíra kẹ́sìn lé lọ́wọ́ lẹ́yìn táwọn anẹ́bí ọlọ́run bàbá sílé mọ́. Àwọn láti máa tẹ̀lé àwọn ni wọ́n máa júwe ẹ̀sìn fún wa. A lè mọ ọlọ́run ọba a lè máa nẹ́bì láì ṣe pẹ̀lú wá pípọ̀ wọn. Ṣùgbọ́n tó ga lọ́nà àbàdìsẹ́ gbé àwọn àfáàtò látara báyìí à ń láti gbọ́ ilé báyìí à ń láti gbọ́ ilé dáadáa ká mọ ipò tọ́nà àbàdìsẹ́ láti tó àwọn àfẹ́ tètè náà níparí nínú àwọn nǹkan tọkùnrin wa fi ń dá òjú lẹ̀ òun náà ni ọ̀rọ̀ àwọn ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin bó jẹ́ yẹ́ sí pé yóò yọ Abu Hanifa kó mbẹ tí yẹ́pẹ́ Abu Hanifa náà sọ̀rọ̀ yẹ́ o ẹ̀ yóò yọ Abu Hanifa lẹ̀ nígbà tó Abu Hanifa ò tiẹ̀ sọ̀rọ̀ yẹn Abu Hanifa sọ gbàgàdàgbàgàdà báyìí pé ìdá sọ alhadith àwọn mazhabi hmm? Abu Hanifa jẹ́ kó yẹ wáyé pé tẹ́yẹ bá fi rí hadith sọ́lá làáfíà mazhabi hùn nìyẹn o Abu Hanifa jẹ́ kó yẹ wáyé pé tẹ́yẹ bá fi rí hadith tẹ́yẹ bá ti rọ̀ ọ̀hún tẹ́yẹ sì rọ̀ hadith anabi sọ́ta kọ̀ọ̀rọ̀ ọ̀hún ẹ̀jú ọ̀rọ̀ ọ̀hún lẹ̀ mú hadith anabi ni imam abu hanifa sọ àwọn ọ̀rọ̀ tó lágbára gan lórí pé subhanallah anabi yẹn máa tẹ̀lé àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ mú wa àwọn ọ̀rọ̀ táwọn àyímọ̀ mẹ́rin sọ imam malik imam shafi'i abu hanifa lákọ̀ọ́kọ́ imam malik imam shafi'i lẹ́rẹ̀ imam malik lẹ́ẹ̀kejì shafi'i lẹ́ẹ̀kẹta imam ahmed àti bẹ́ẹ̀ lọ. ní wàá lọ mú ọyàn mọ̀tò àdá làkàyà àwọn ẹ̀là àmọ̀tí àwọn afá pé ẹ má tẹ̀lé wa hmm? ẹ má ẹ̀lọ́ iná lọ mú níbi tá a mú ni ẹ má tẹ̀lé wa ẹ má tẹ̀lé malik ẹ má tẹ̀lé awza'i ẹ má tẹ̀lé shafi'i ẹ má tẹ̀lé sufyanu thawri ẹ lọ mú níbi tá a mú ni. àwọn wo làwọn afá àwọn náà làwọn tó jẹ́ àwọn afá ẹgbẹ́ wọn láti kọlìlú ni àwọn tó jẹ́ sí pé àwọn tó ń báyé pé ẹ lọ mú níbi táwọn ti mú òun náà làwọn tán ní kódọ̀rọ̀ tán lágbára tán nímọ̀ láti lọ mẹ́rin níbi táwọn náà ti mú èyí làwọn aláìmọ̀ká náà ń bá wù torí wọ́n ti mọ̀ pé ìtọ́nà ọmọ àdìkẹ́lẹ́ làbọ̀ àwọn aláìmọ̀ká lọ́rùn ní káwọn máa ṣe èrè kété bí káwọn lọ máa mẹ́ òkè táwọn àwọn àyínmọ̀ yóò sọ fáwọn aláìmọ̀ká lọ́wọ́ mẹ́rin lẹ́sìn máa kékeré ṣe gbogbo wa náà ń bá wí àwọn tó ń ní kápá tó ń nímọ̀ láti lọ mẹ́rìí táwọn náà lè gbàgbọ́ yí ẹ̀rí ọlọ́run ọba àti àdìsá nẹ́bí làwọn fáwọn sọ pé ẹ̀yin náà lọ mú níbi tá a ti mú pípẹ́ náà lágbára ẹ̀yin náà lè mú níbi tá a ti mú ìmọ̀ táwa náà fi mú ń bẹ lọ́dọ̀ tẹ̀yìn náà ẹ̀yin náà lọ mú ń bẹ̀ àwọn náà ń bá wí kìí ṣe tó kọ́ mọ́ lo àwọn ọ̀rọ̀ yẹn àwọn àtàrù yẹn láti máa dàlàkà yẹn rùn nítorí pé wọ́n ti lẹ́ lọ mú báyìí kìí tàwọn tó ń bá wí kìí tàwọn tó dájú kan yẹn náà ń bá wí subhanallah kódà kìí ṣe wọ ganan bá wípé gbọgbọn òní kódòrò àti lọ mú bẹ síbẹ̀ ní sìn àwọn arrasikuna fil ilm àwọn tí wọ́n tójú wọn jẹ nínú mà àwọn kẹ́kọ̀ọ́ níbi tí wọ́n kẹ́kọ̀ọ́ dé tí wọ́n lè lọ wọ́n lè wọnú ọ̀rọ̀ ọlọ́run bá àti àdìsá náà lè lè fa ẹ̀rí jáde àwọn alùpùpù bá pọ̀ àwọn náà ń bá wí kìí ṣe wọ́n tẹ́lẹ̀ pé tí wọ́n bá lọ lọ lọ mú ọkàn wọlé kágbá kó bára rẹ ni kìí ṣe àwọn tó ń bá wí nìyẹn síbẹ̀ ní sìn tó ká wọ́n tó ọ̀rọ̀ àwọn àfáàgbòdì bàtí máa ń tọrọ bàtí máa ń tọrọ àkùránì gbòdì nìyẹn wọ́n tọrọ àdìsá náà gbòdì báwo wá lè wá rò pé wọn ní tọrọ àwọn afá gbòdì subhanallah báwo lè ṣe rò pé wọn ní tọrọ àwọn afá wọn ní ti gbòdì so ilé báyìí mi lè kọ́ máa yẹ wáyé pé àwọn afá ibi tọ́lọ̀ ọba àdìsẹ́lá gbé wọn sí nínú ẹ̀sìn ipò tó ní agbára gidi gan ni so ọlọ́run ọba àdìsẹ́lá lè ṣe ní ọ̀ràn yàn lé lórí ká máa tẹ̀lé wọn lọ́lọ́run ọba àdìsẹ́lá fi ń pa wá láti ló fi ń dá padà sọ́dọ̀ wọn gbogbo àkálọ́ máa tẹ̀lé ẹ̀sìn lọ́dọ̀ wọn tí bá ní ti àti mọ́ rẹ̀ ní ẹ̀wá ní fọ̀síwẹ́wẹ́ lórí pé ìdí tọ́nà ọba àlè tíra fi ń pa wá láti ká máa lọ bèrè ẹ̀sìn lọ́dọ̀ wọn ni pé ká lè bá máa tẹ̀lé nǹkan tá bá pọ̀ ká lè bá máa tẹ̀lé wọn tí bá ní ti tó pé àwọn ọlọ́wọ́n ọba àlè tíra fi ta kókó ẹ̀sìn àwọn ọlọ́wọ́n ọba àlè tíra fi di màmọ́lẹ̀ àwọn ni wọ́n ju gbọ́n àwọn ànẹ́bí ọlọ́wọ́n ọba àwọn ni wọ́n wọ bàtà táwọn ànẹ́bí ọlọ́wọ́n so ọlọ́wọ́n ọba àlè tíra jẹ́ pọ́n wọn ní púpọ̀ ọlọ́wọ́n ọba àlè tó wọn tí kò tó ga àti mọ́rọ̀ ẹ̀rí ilé ìbáyìí wá síwájú lẹ́ni tí a ń bẹ lọ́wọ́ bá bàbá Allah kó fún wa ní àgbọ́yé àwọn ọ̀rọ̀ yìí tó jẹ́ ká lè gbọ́ yé dáadáa tó abẹ́lọ́wọ́ bá kọ́lọ́mbà kó sànú wa eré ìta bá sọ tó bá ṣe déédé òsùn wọn tọ́lọ́wọ́ bá àti tànẹ́bí sallallahu alaihi wasallam látọ̀dọ̀ lọ́wọ́ bá lókè wá eré ìta bá sọ tó bá yapa sí ọ̀dọ̀ lọ́wọ́ bá àti tànẹ́bí sallallahu alaihi wasallam látọ̀dọ̀ ẹni tó sọ látọ̀dọ̀ ẹni tí mo sọ lókè wá kọ́nà bàlẹ̀ fẹ́lá kọ́ wá sàmójú kúrò fún mi kọ́nà bàlẹ̀ fẹ́lá kó forí ẹ̀jẹ̀ mi eléyìí tí mo sọ tó bá sọ wọn tọ́nà bàlẹ̀ sànẹ́bì mu kọ́nà bàlẹ̀ fẹ́lá kó mọ́tìmí ládàá ẹ̀ kọ́nà bàlẹ̀ fẹ́lá kó fi sàmílẹ̀ sàmọ́sẹ̀ gbéra kìyàmá kó fi kó fi sínú ìsọ̀rọ̀ sẹ́rí mi gbogbo àwọn táwọn ń gbọ́ náà kọ́nà bàlẹ̀ fẹ́lá kí ó fi tọ́mọ́tò wa ládàá gbígbọ́ rẹ̀ kó fi sínú ìsọ̀rọ̀ sẹ́rí wa lọ́sẹ̀ gbéra kìyàmá la ilaha illallah kọ́nà bàlẹ̀ fẹ́lá kí ó jẹ́ kí a lè gbọ́ ilé ìtọ́jú ọlọ́run bá nú àyíká lẹ́yìn sọ́dọ̀ bá sọ́dọ̀ la ilaha illallah subhanaka allahumma hamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك